بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كسبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا

فأصلعهم النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وقائدنا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وسلم والتابعين لهم بإحسان إلى يوم الدين أقل قول وبا ọba tí ọpẹ́ tó lórí àwọn orin tó ṣe fún wa igi Ọlọ́run àti ìgẹ rẹ̀ fún wa bá ìnàgbọ Muhammad صلى الله عليه وعلى آله وسلم ọlọ́run bá wa kẹ́wàá ara rẹ̀ ànábì àtàwọn sàábẹ̀rẹ̀ àti gbogbo olùsọ̀lẹ́ lánà rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ tí ó fi dọjọ́ àìkèyàmà. òní ni ọjọ́ ìfúnra sáà èyí fi ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàlá nínú oṣù rọ̀mọ́bọ́n nínú oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án nígbà tí hijira ànábì wa Muhammad sọlá lọ́wọ́ àlejò alẹ́ àlejò sẹ́lẹ̀ tó ti gbèjì ọdún àtọ́dún mọ́kàndínlẹ́ ogójì fourteen thirty nine èyí tó ṣe déédéé ọjọ́ ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n nínú oṣù bíi ìdíje ẹlẹ́ẹ̀kanu nígbà tí ọdún tí wọ́n yẹn náà ti tún bí ẹgbẹ̀rún ọdún méjì àtọ́dún méjì dín ní ogún twenty eighteen nínú tafsiri wa tí a ń bá bọ̀ wá ní masjidu nawali ní agbègbè azẹ́yìn ní ìlú ìsẹ́yìn nínú Suratul Baqara náà ni a ti mú wà ètò ìsèpé ayẹ ẹlẹ́ẹ̀kọkàndín ní ọgọ́rin òun náà láti gbé lónìí fifty seventy nine òun náà ní gbólóhùn ọlọ́wọ́n ọba ìlékè ọlá gbólóhùn ọba ìlékè ọlá ti ń sàlàyé fún wa lẹ́yìn ìgbà tí ọlọ́run ti sọ nípa ìṣẹ́jú àwọn Yẹhudi nípa bí ó pè kó sì wà láàrin wọn náà ọlọ́wọ́n ọba ní. فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون. ọlọ́ni fọwọ́ ìlú ìgbé ìṣègbè o ìgbé. للذين يكتبون الكتاب بأيديهم كما جسي وتوان فوارا وفترا gbólóhùn wáyé ọjọ́ kẹrìmọtì wáyé ni gbólóhùn ìlérí ìyàlẹ ayé ìtàwáhàdà allahu subhanahu wa ta'ala mani sábà kó bèrè àwọn èrè sífà Ọlọ́run ti fèlérí ìyà gbogbo àwọn tó bá bá ròyìn pẹ̀lú ròyìn. àwọn tó bá gba ìròyìn pẹ̀lú ntọ́lọ́wọ́n ọba ìdèkì ọlá sọ níbí báyìí ìlérí ìyà ó ti wà fún ọlọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìdèkì ọlá pàápàá jùlọ wẹ́ẹ́lò yẹn bó ti wá ó wà ní àyè ìtìjà ààyè ìkìlẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà rúfà méjì ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ní ká mọ̀ orí nàrà ìgbé ní ọmọdé tó kò ní àlà sí níye olóńkà onígbèdéke ìlérí ayé ó sì ń jẹ́ àdáyarí ẹ̀ṣà ọ̀tọ̀ fáwọn tó ṣe bọ́ lọ́wọ́ ọba ìdíkẹ́lá tó fẹ́ sọ̀rọ̀ fún wa. àwọn wá ní alẹ́lẹ́dínlá yẹ́tòkò nàìjíríà bàmí àìníyìn àwọn tó ti gbé wọn kọ sí àpẹlú ọwọ́ wọn. wọ́n ní àlùmọ́rọ́ ọ̀dọ́ bíi kìtáàbì níbẹ̀ yẹn ìmọ̀ àdàkàlì màtúwò àwọn nǹkan tó ṣe àwọn tó ṣe pé wọ́n ń kọ nǹkan tí wọ́n ń kọ yẹn ní tí wọ́n ń kọ yìí ní tí wọ́n gbà lérò pẹ̀lú kíra gàgà òun náà ní àtàwọ́ wọ́n kọ àtàwọ́ bí àyèrí yìí pẹ̀lú ọwọ́ wọn wọ́n kọ pẹ̀lú ọwọ́ wọn kẹ́lìmà bí àyèrí yìí níbẹ̀ yẹn wọ́n jẹ́ kẹ́lìmà tó ń mu àkẹ́dà. أو كتب مؤثرا لقوله تعالى يكتبون gbólóhùn yẹn gangan fúnra ẹ pé pẹ̀lú ọwọ́ wọn ó tún wá kàn ọ̀rọ̀ pàdé torí pé nígbà tá a ti sọ pé wọ́n ń kọ kò sẹ́ni kankan tí máa ń sábà fẹ́nu kọ èèyàn kì í fi ẹsẹ̀ kọ tí kì í bá ti pẹ́ni tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlọ́ba ní kò sówọ́ fún tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlọ́wọ́ afẹsẹ̀ rọlọ́run pé kò rí ṣe gẹ́gẹ́ bí àwọn kọ̀ọ̀kan táwa náà máa rí Ụlọ náà tó lọ sọ pé ibi àìdí yìí ọwọ́ àkàn ọ̀rọ̀ yẹn nípa rẹ̀ nítorí pé kíkọ tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ bàtà àmà ọwọ́ náà lè yẹn fi máa kọ́ wọ̀lìmánà ìtumọ̀ ni pé àtàwọn ọmọ ẹni gbogbo náà wò bí àìrí yìí kọ sí àná pẹ̀lú àwọn ọwọ́ wọn wọ̀yàtà àkọ́kọ́ náà ànáwó lẹ́yìnká àlìkéjà bẹ̀rùmùnà zálì ọwọ́ àtúmọ̀ yìí pé èyí tí wọ́n kọ yẹn kò sí inú ntí wọn kọ o túmọ̀ pé kó sinú tí láti ọlọ́run bá sọ̀kalẹ̀. fọwọ́n mi wá ṣe mú na hábìlì ìgbìnà ayá ti rà wí mà fúnra ara wọn òun náà ni wọ́n ń ṣe ìwọ ọ̀daràn tó fojú hàn yìí ìwọ ọ̀ràn tó tóbi tó fojú hàn wọ́n ṣe. wọ́n fọ ara wọn kọ kan wọ́n á ní táwọn kọ nínú àtàwọ́rọ́ lọ́wọ́ èyí wọ́n sì kọ òsínú àtàwọ́rọ́. ẹsẹ̀ ńlá ni. ìjà tó tóbi òun náà lélẹ́yìn lẹ́yìn ìgbà tí wọ́n wá kọ ní ọkọ̀ tán ثم يقولون هذا من عند الله lẹ́yìn wọn bá sọ pé ìta àpọ̀ yìí eléyìí min ọba ló ti wá yẹn kọ bá wọn yẹn sì pé anáwó mi ń tún ní pé tí àwọn ni sọ pé eléyìí lọ́sọ̀dọ̀ ọlọ́run ló ti wá. ayé nazala min indillah ìdá wọn kọ yìí lọ́dọ̀ ọlọ́run ló ti sọ kalẹ̀. lèyà sáró mi ní ìsámaná ọ̀nìlá kó lè jẹ́ pé èyí wọn kọ ìkún lè gbà látara rẹ̀ kó lè jẹ́ torí ìkún lè bá a gbà látara rẹ̀ kí ni wọ́n gbà níbẹ̀ òun náà ní ìsámaná ọ̀nìlá ayé ní o fi gba oore ìkájọ ayé níbí báyìí àwọn olùmọ̀ wọn ní láàmú tó wá níbí báyìí pẹ̀lú mọgọrin tó tẹ̀lé tó bá wá báyìí wọn ní máa ń jẹ́ lè tààlì lè jẹ́ lè ní ti torí yọmọ tọ́ka lórí ìdí wọn fi ṣe nǹkan wọn nígbà tí wọn kọ́ tẹ fóònù lè àkíbà wọn a sì máa ó sì máa wá ń gbà mí tó yẹ pé yọ ọmọ tọ́ka lórí ìgbẹ̀yìn àlámọ̀lì fún ti ní ìbàdí gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlẹ̀jọ́ láti sọ nípa anẹ́lú amúsà alẹ́ ìgbésọ̀ láti sọ̀rọ̀ ọlọ́ni pàlẹ́tà àkọ́kọ́ wó àálù ìrà àwọn àríyá fún aláwọ̀ màdó wà wà hásánà ìnà fìrà àwọn àwọn àmà ànáwọ̀ jùlọ dáhùn máa dànù ọ̀rìn yìí. ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó ń sọ fún ọ pé anabi musa alayhi salatu wa salam nígbà tó lọ pàṣẹ ìyá musa an arúgbìnrin pé fún musa mọ̀ fún lọ́yà fàyídà fífi àlẹ́ yìí tó bá ń pààyà lórí rẹ̀ tó ń fàyàfẹ́yà ṣé wò ní kámú sámọ́ lọ́wọ́ sọ́tò fẹ́fẹ́ yìí ti ta bóòtù sọ́tò inú àpótí. فألقيه في اليم ولا تخافي sínú gbogbo sínú àpótí kọlọ sọ sódò má payá o má bẹ̀rù o má fòyà lórí rẹ á dá padà wá sàn á nù tún sí nínú àwọn òjijì ọlọ ìgbà tí ìyá musa ti bẹ ọlọ́ọ̀ni pàlìtàkọ́tọ̀ kú alùpùpù àwọn nàlẹ́yà kú nàlẹ́wọ̀n àdúgbò wàhánà àwọn ará ilé fìràwọn àwọn èèyàn rẹ wọ́n bá yẹ àpótí tí musa bẹnu rẹ ní kúkúrú èdè wọ́n ní musa musa tí wọ́n lè yìí kó lè bá àjẹlí yẹ kó nà lábọ́ àdówá wà hàzànà kó lè jẹ́ gbígbẹ̀yìn àlámàrí yìí kó lè jẹ́ ọ̀tá fún wọn kí mọ́sọ́sì lè jẹ́ ìbànújẹ́ fún wọn. ẹ̀wọ̀n yẹ ọdún tó lò nínú lè fi àwọn ọdún mẹ́wàá ọgbọ̀n ọdún òun náà ni Musa lò lọ́dọ̀ fìrà ọ̀rọ̀ ìrọ̀ ọdún mẹ́wàá tó kó tó fi lòdì sí ọlọ́run ló lò ní mọ́díyà lọ́dọ̀ ànábì wa Ṣuaib alayhi salatu wassalam gẹ́gẹ́ bí májàmú tó ọjọ́ ìkó sinmi odidi ọdún mẹ́jọ tó o bá ti pé ní ọdún mẹ́wàá látọ̀dọ̀ rẹ ló ti wá tó o túmọ̀ pé musa ti pé tábí yẹ kó tó kó ní mátàrí tó ti wá ìlú madiya. líyẹ̀ kó nàlẹ́ ohun àjò wá wàhálà ìyẹn ni pé kí ìgbẹ̀yìn alámọ̀rí yìí ó ní bá a jẹ́ ọ̀tá fún wọn ní kí musa ó lè bá a padà jẹ́ ọ̀tá fún wọn ó sì bá a jẹ́ ìbànújẹ́ fún wọn. àjẹpẹ́ láàmú gbà yẹn gbà míì àmọ́ wa yóò jẹ ìlà àkíbà yóò wà tọ́ka lórí gbígbẹ̀yìn nǹkan ṣe rí wọn nígbà mìíràn nínú ọ̀rọ̀ kàtà wọn ló máa sọ tọ́ba wá gbà mìíràn alẹ́ má rí sẹ́ka tó ṣe mẹ́ tí ẹ wàá jọ àlékún ó lékún lójú wa ẹgbẹ́ yọ wà tẹ́gbẹ́ bí a fi fi ìtumọ̀ pé bá a fi fi ìtumọ̀ ṣe kí ni o kò pé gẹ́gẹ́ bí gbólóhùn ọlọ́wọ́n bá tọ́lọ̀ sọ pé yuriduna li yutfi'u nura Allah wọ́n ń gbèrò àti àti pamọ́lẹ̀ ọlọ́ wọ́n ń gbèrò àti pa ìmọ́lẹ̀ ọlọ́ tó gẹ́gẹ́ pé bá a ti tún yẹn ní ìsìlámù ọ̀hán bẹ̀ àtúntò wọ́n ń gbèrò nítorí ikú ó lè pa wọ́n ń gbèrò àti pa ìmọ́lẹ̀ ọlọ́ ìlàmù yẹn tó bá wà ń bẹ̀ tá a bá fẹ́ tu a tu bí ẹni tó sì ń bẹ bàbá tó fẹ́ tó wà ń bẹ tọ́gbọ́ tó wà ń bẹ náà ìtumọ̀ kíní kejì wọn ní kankan náà ni olùlọ torí pé láàmú yẹn bó ṣe wà ń bẹ sòfin ìní yìí òun ṣe kí ni òun lọ tààrà fúnra ara rẹ tí ò fi bùkátà òbùkátà hàtújáde kìkà ara rẹ bó ti kọ. tọ́ ọlọ́wọ́n bá wá ń sàlàyé fún wa nínú àyàtà ń bá bọ̀ wípé lìyàtà òbí sàmánà kọ́nílá títí wọ́n fọwọ́ ara wọn kọ́ yìí nítorí ikú ó lè bàa ta ní sámánà ọ̀lẹ́là ayé ẹwà wọn ọ̀lẹ́là kọjá àrùn ní ìgbẹ́ tó fi parọ̀ wọ́n fún àwọn ní àwọn tí wọ́n fẹ́ wọ́n fẹ́ fún létí ra yẹn wọ́n fún wọn àwọn yẹn náà fún wọn ní ìkànnì ètò fún wọn yìí ẹwà wọn yìí ọ̀lẹ́ ẹwà wọn yìí kọ́lé àrùn tó jẹ́ kékeré yìí nínú kọjá àti àtà kí wọ́n fẹ́ jẹ wáyé wọ́n já tàbí ìwáyé kan wọlmáàlì tàbí dúkìá sàmáyé náà wọ́n bá yóò dárí kẹ́mi tó lórí dúkìá àti àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí ọ̀rọ̀ ayé lọ́dọ̀ bó ti wà ń lọ àdé tó sọ̀hẹ́ nítorí ọ̀rọ̀ ayé àti gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ kájú lè sọ pé kò máa dáhùn tó ní akọ̀rí. والآخرة خير لمن اتقى ọlọ́ni wọlé sọ pé máa dáa kúkú ni a wọ ní adùn ayé kiri adùn ayé ti wẹ́ púpọ̀ jù tí sábàáníkà gbé ságbẹ́ adùn ti àìkéyàmà adùn ayé yóò jẹ kankan yóò jẹ gẹgẹlẹgẹlẹ ṣùgbọ́n wọ́n yín á fi rọ́pù ti àìkéyàmà fọ́ ìrọ̀lẹ́ máa ní ìdàkọ́ olódóore jù gbogbo ẹni yóò tọ́ bá payọ́ lọ tó bẹ̀rù ọlọ orí àlùkìyàmọ̀ yẹn lórí wọ̀ ṣùgbọ́n táyé yìí adùn ni adùn kékeré ni tó ṣe yí pé ìgbẹ̀yìn rẹ̀ gan ó tún lè kàn fún yẹn. tó mọ̀ ní pé fama máa ha kọ́ lọ fi dúnìyà nílé àtẹ̀tẹ̀ wọ̀já ti wọ̀ máa lè wọ̀ wọ́lẹ́ bó ti wù kéyìí orí nínú ayé ipò kan iyì kan dúkìá kan fọwọ́ kan fọwọ́ kọ́lé ẹni bíi ní sọ́tìrì ìtàṣírọ̀ ó kéré títà ìdí àwọn gbọ́n sí gbàrà wọn. jadi bó ti wá sahih itu ti al Imam Ahmad wa Bujadi jáde hadis hadith afa sad sasọ sa'idi wọn fi àwọn ọkùnrin ala ẹ̀ ojúṣe aláṣọsọlá sọ la pé lamọ òbẹrẹ sọwọ́pẹ́ sọwọ́pẹ́ ìjẹnàtì fẹ́rọ̀ mìíràn dúníyà wọ́n máa fi hà jadi aláṣọsọlá aláṣọsọlá ó ní ààyè ààyè téèyàn lè fi sáwọ́tò di di ekah tí yẹn lè fi síwájú láti jẹ́ náà lábẹ́rẹ́ ó lóore ju ayé àti gbogbo ẹ̀kọ́ rẹ̀ lọ tòun bí àyè yẹn ti kéré tó àyè tí yẹn lè fi pankẹ́rẹ́ sí lábẹ́rẹ́ àbí tí yẹn fi lára sí lábẹ́rẹ́ báyìí. subhanallah ọwọ́ lóore ju ayé àti gbogbo ẹ̀kọ́ rẹ̀ lọ yẹn tó àti gbogbo ti bẹ́ẹ̀ torí pé àdúnyá ní agbálẹ̀ náà ìpìlẹ̀ àṣírí hàn ayé láti bẹ̀rẹ̀ ní parí ẹ̀ bíi àbádìná pẹ̀lú àwọn ìjà olórí ibẹ̀ wọ́n àmúwánì ha àti àwọn tó ti àti bẹ́ẹ̀ wọ́n bá ní àtàwọn àti bẹ́ẹ̀ wọ́n kò sórí ha àti gbogbo àwọn ilé àgbékà àgbékà tó wà nílẹ̀ wọ́n kò lò máa fi àti gbogbo ti mẹ́nu ẹ̀ wọ́n mọ́ bẹ́ẹ̀ sọ́ọ̀tì ayé gbàtà sọ yìí mítírùn tẹ̀kìrìbà bíi wá mítà ní kékeré ní ìtàbáníkà sọ àtúntò súnmọ́ jù ìdáná sábà wọn gbé wọn sí ara wọn á rí pé mọ̀tá ètò ní àkọlé aṣọ ayé ìkéré púpọ̀ lèmi àtẹnìkọ̀ kan wá òun náà la ti wú àwọn ayà náà dá àwọn lọ́sàn lóru ìpàpà fèrè àjọ ayé yìí lórí àtàtúmọ̀ sọ fún àwọn pé ọmọ yìí wọ́n yọ ayé kú lẹ́mìí mi wọ́n yọ ayé kú lẹ́mìí mi tó sì yẹ ká máa sọ fún ọmọ pé dákun má kí ayé bọ̀ mí ní lẹ́mìí kàkà ayé bọ̀ wá lẹ́mìí ṣùgbọ́n kàkà tá fi wí bẹ́ẹ̀ yọ ayé kú lẹ́mìí mi náà lọ̀rọ̀ tá a máa sọ fáwọn èèyàn. àwọn tí wọ́n ti báyìí wọ́n fi ń wá àdùn ayé ni wọ́n fi ń wá ètò ayé owó ayé ipò ayé wọ́n fi ń wá àwọn aláyé wọ́n sì fi ń wá dúkìá ayé. ṣùgbọ́n gbogbo àwọn kan tí wọ́n wá láyé kò kéré púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ tàlùkìyàmà ọlọ́ni fàwáyìlú ńlámọ́ mi máa kẹta bá ti àyè ní iye ìgbé wọn jẹ́ tiwọn látara tí wọ́n fọwọ́ ra ń tí wọ́n ṣe yẹn pẹ̀lú tí wọ́n fọwọ́ wọn kọ́ ìgbé wọn jẹ́ tiwọn o. وويل لهم مما يكسبون ìgbé oṣù tó máa jẹ tiwọn látara tí wọn tó kójọ níbẹ̀ ní tí wọn kójọ látara rẹ̀ ìgbé ọmọ jẹ tiwọn tẹmọ pé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣẹlẹ̀ náà lè kó mọ iná àwọn tí wọn lọ la láti nìkan tí wọn lọ la sínú tákàdá tẹmọ ọkọ kàkàkà sínú tákàdá wọn máa ń kiri ẹ káàkiri tí àyè wúlò ọ̀pọ̀ abẹ́ ẹ̀kọ́ ni àbí ìmọ̀ tó ní gbogbo àwọn kábẹ́ẹ̀ tí ẹ̀ bá tẹ̀ rí yẹn àwọn ọ̀gá jọ láṣẹ kọ́ nìkan tí wọ́n máa fi mọ́tò kiri káàkiri àìmọye nǹkan làwọn èèyàn ń dì fáwọn èèyàn lónìí gbogbo a ah, síra hmm, kìnnìkan ni èmi tí mo ò ní kọ́ wọ́n kọ́ fáwọn wọ́n kọ́ àwọn èèyàn tẹ̀ mọ́lé bẹ́ẹ̀ ni àwọn jàdí káàtì gbá kan jàdíjọ́ kaba yìí wọ́n tún ya kí ní àti gbogbo tó sí i kọlùfọ́ lẹ̀ mọ́lẹ̀ kódà wọ́n tún lẹ̀ mọ́ mọ́sálásí mi tó tó tó burú dé ní mọ́sálásí kan ní ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ àwọn alágbé kó ń kan náà sùhánà wọn mọ̀ ẹnì kéde yìí náà pọ̀ dáadáa tó ń mọ̀ ta Ya, tíra yẹn wúlò ọwọ́ àfún ìsọ tíra alukurani ni subhanallah ọ̀pọ̀lọpọ̀ tí ó sì mọ nǹkan tẹ́lẹ̀ náà wọn bá ti rí nǹkan tí wọn ra kékeré báyìí wọn ti gbà pé nǹkan kù ni nǹkan tó tóbi ni wọn tó wá pé àwọn tó ti fún wọn orí fìdí ti fún ẹ sọmọlé ni sọmáyà ni sọmọkọ ní ìlú pẹ̀lú òṣèré kódà ẹlòmíì wọn hàn kankan ní oṣù ìpàdé wọn ta ni wọn wọn gbé ní òwúdúdú àti títí ìjàrá wọn yẹn àwa rí dáadáa wà lọ ètìmí rí èmi tún rí dèmí bàbẹ ẹlòmíì kọ́ yín dáa yẹn alẹ́ fàtíà ha alẹ́ fàtíà ha báyìí ni wọ́n bá wí wọ́n sì gbélé lọ́wọ́ yàrá tíà tíà ọgbọ ọgbọ abẹnú ọgbọ onu àbí tó tọjú ẹ sí o ah, ọ̀nà ọba máa gbé gẹgẹgẹgẹgẹgẹ subhanallah títírọ̀ ọlọ́run gan sọ wá kọ́kọ́ wà fún yẹyẹ àbí wọ́n sọ pé títírọ̀ ọlọ́run wà fún yẹyẹ àbáwá dàbí yẹyẹ àbáwé wà rárá o rárá o ló jẹ́ pé ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa ọ̀rọ̀ ahàn tó ọ̀rọ̀ tó tóbi jù tó sì rinlẹ̀ jù tó lálàáfíà tó ní bí ìmọ̀ torí pé ìmọ̀ àdọ́gba fi ayọ̀ lọ síre má fi ṣe ẹ̀yẹ tó wá pẹ́ máa àti tẹ́ra wọn máa gbé fáwọn èèyàn wọ́n máa pé yín òfin rọrí sùn ṣé tó fi dáhùn yẹn lójújú nìyẹn nìyẹn ó dẹ́ lómi náà ni yọ àyà àti àti wáyìn lẹ́wọ̀ nígbà tí ọ̀dọ̀ ìjà kalẹ̀ yóò lóhùn pé màdá náà máa jẹ́ àwọn ìfọwọ́n kára mi ò lè máa lọ tó dé ẹlòmíì òní kankan ti hàn òní kankan yóò já sádà sómi bí ẹ bá ti da sádà sómi lásán tó o bá gbé wá sọ fún pété àdá lásán ló da sómi kọ́ má bàa wàá mọ̀ yìí pé ó da sádà sómi tó bá ti da sádà yẹn sómi yóò wá gbé ọpọ́n yẹn sínú omi yẹn yóò máa fi gbó yóò máa fi gbó torí pé tó o tí o bá gbó tó o ti mú tó o ti mú pọ̀ báyìí á ti mọ̀ pé lè ta sádà sí sómi lọ́sẹ̀sẹ̀ a máa fi gbóyè máa fi gbóyè máa fi gbó. áhà ẹ wà mo mọ̀ bọ́wọ́ yìí á ah! mo jogún bá ní ó tún jogún bọ́ràn. báwọn yẹn ti ń ti láwùjọ lónìí nìyẹn. kátó wá pé àwọn ètò tún burú jù bẹ́ẹ̀ lọ láàrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ fẹ́ kí wọ́n kọ́ wa ni ṣùgbọ́n ní ìsìn lórí fóònù wa ni wọ́n tún sẹ́ńgẹ̀ ọ̀pá amáka ìdè ló wọn bá sọ fún yẹn kalẹ̀ fún láti inú Al-Qur'ani àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá o wọn ní mẹsẹgì kọ sẹjẹ sí ẹmẹwàá tó bá fẹ́ sórí ibú àbẹ ẹkọ ni tí wọn yé sọ ni wọn máa kọ tí wọn máa kọ pé tó bá fẹ́ segin nìkan kọ wọn dá ti sẹjẹ ni ẹ máa pẹ tí òru jẹjẹ tí mẹsẹgì yẹn wá dún gbangangbangan sí orí fóònù ẹ bóyá lérò pé bóyá nìkan ti fẹ́ mú kàn tẹ́lẹ̀ ẹ ẹsẹ sùúrù ẹ àti làtìrì sí wàhálà lọ́ba ti báyìí lọ́ba tó kà á ah, ìbànújẹ́ ẹlẹ́ẹ̀kejì dé èèyàn mẹ́wàá fọ́fọ́ náírà lọ́nà mẹ́wàá fọ́ọ́tì náírà tí n bá nìkan ọmọ gan lọ́ọ́ ra ẹ̀wà tí ó fi gàrí. subhanallah tọ́wọ́ jẹ́ pé náà àwọn tó ti pé ẹ̀rù kínní wọn máa ń bà ní àti lọ́wọ́ àwòyá. ẹ wò èyí sọ kéré tẹ́lẹ̀ fún ilé ìtọ́ wọlé mọ̀tíkun ni ó mọ̀tíkun ni ẹ̀dá kò fẹ́ ní kírẹ́dìtì ń bẹ̀ yẹn mo fẹ́ fẹ́ ní kírẹ́dìtì bẹ́yẹn mẹ́wàá subhanallah ẹ̀ mọ̀ ní ọmọ kọ́kọ́ wọn sọ dìde yìí aláti sọ̀ra nínú àwọn kan tó tún rọ̀ mọ́ náà nírú àwọn tí wọ́n lọ ń gbóhùn tí àyè wọn sọ pé tí à ń tẹ ọlọ́run lọ sọ pé tí ọ̀sẹ̀ rẹ̀ ni ìmọ̀ dá nǹkan tá a máa lọ gẹ́gẹ́ bíi bí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àìsàn ìjà sọ̀rọ̀ àwọn ìjà sọ̀rọ̀ nítorí kíni torí àti fúrówó láyé ẹ̀ńtọ́nà bá ti kó owó mọ́ ní òní torí àti filọ́lá ẹni ọlọ́ọ̀bá kọ́ lámà àtọ́là òun náà ní òní torí pé àwọn òpétọ́ bá ti bẹ́ẹ̀ bóyá fọlọ́sẹ̀lú kan lápẹ̀rẹ̀ ń ṣe ni pé tọ́ bá wọlé yóò gbé ọ sípò àpá àtàkà àgbà àgbà ipò àbá ìgbà kan náà ni ó jọ sí kò ní padà bá mọ́ lọ́la tí wọ́n máa sọ pé wọn náà ti di àbá ìgbà kan torí gbogbo tó sọ pátá wọn ni wọ́n máa pàṣẹ pọ̀ fún ọ. báyìí la ti tẹ ọ̀sẹ̀ níta tó wí lórí rédíò ni wọ́n máa di bẹ́ẹ̀ di máa di bẹ́ẹ̀ di rọ́ nọ́mbà pé nọ́mbà rẹ̀ wàhálà rẹ̀ fẹ́ kọ́ wọ́n kọ́ tiẹ̀ gbé ah ó lè kó tó subhanallah nípa àwọn yẹn ti lọ́pọ̀lọpọ̀ bá ti sẹ́yìn tí wọ́n ti tẹ́ ti tẹ́ ti tẹ́ bàbá yá tí gómìnà bá ti dé gómìnà bá ti dé bẹ́ẹ̀ lè mọ pé òun ni chairman of prison board ọmọ kan wá ṣe kíní tọ̀ òun náà jẹ́ kó o ṣe lónù lọ́kẹ́ tẹ́lómi ṣe fún mi torí ipò ayé tàbí yí ayé ìjà sọ́ra láti máa fọwọ́ fọ́ kankan oṣù pé tọ́ bá yá máa yọ padà wá di àbámà ńlá títí fẹ́ tó bá kọ́ orí àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n wọn sọ̀rọ̀ nípa ìmọ̀ fọwọ́kọ̀ kan káṣí ìwọ̀n tó ń kálukú wà tá a máa kọ́ ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní kàlẹ́ kọ́tò yẹ kọ́kọ́ zàmánà báàjà ká ibi ni wákà áti ìwọlẹ̀ kọ́tì tá sẹ́l àrùbí màdìkún wákà áti ìwọlẹ̀ kọ́tì tá sẹ́l àrùbí màdìkún afani alikɔfu ìmọ̀ akɔ nkasilẹ̀ yabukɔ zamana ọmọ sẹ́kù lọ́gbèrè báyìí ata ati ti yi lẹ́yìn ìtọ́kọ́ ìtọ́kọ́ ọmọ sẹ́kù lẹ́yìn rẹ̀ wọ́kàtí mọ́lẹ́kọ́tì ìtọ́kọ̀ kanyẹ mọ̀dìfúnù wọ́n ti gbé sí láṣàlẹ̀ àrùn lábẹ́ yìí rẹ̀ ṣùgbọ́n ìtọ́kọ́ ń sẹ́kù ni o ó sì tún sẹ́kù ìkẹ́ nínú àwọn ọ̀jọ̀gbọ́n لعل كاتبه ينجو من النار لعل كاتبه ينجو من النار أفني يا ناظر الخط وقلت وتاوي يا قتلة ìdágbére lè ka àtẹ̀bẹ̀ yé tọrọ àforíjì fẹ́ni tọkọ làálà ká àtẹ̀bà wò ó ṣe é ṣe fẹ́ni tọkọ nǹkan yẹn pẹ̀lú sèkèfàrò tẹ̀ tí wọ́n bá ti kú yànjọ́ omi nàá nàá rí kọ́là kò bí náà. nínú àwọn ọ̀rọ̀ míì táwọn èèyàn míì sọ ayò hali káàtìbò máa tẹ̀kítọ́bò màkítọ́bò ní àlẹ́yìká fàjì alẹ́ màkítọ́bà kọ́ ìrọ̀ fọwọ́ amárùdó ojú ní ilẹ̀ yìí ó ní ayò hali káàtìbò mo pèrè tó ọmọ nǹkan kan máa tẹ̀kítọ́bò wọ́n ti kọ́ màkítọ́bò ní àlẹ́yìká tí wọ́n padà kọ́lé olórí fàjì alẹ́ màkítọ́bà kọ́ ìrọ̀ ìtọ́kọ̀jọ́ jẹ torí pé fọwọ́ amárùndó ọdún ní ilẹ̀ yìí wọ́n tẹ̀lé padà wá bá ọ. ìdáná àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n máa mi ká tìbí ìlà sàyóbólá ọ̀yọ́bùkẹ́ ìlà ọ̀mà kàtàbà àti àdáhù fàlà tàkìtò bẹ̀ ọ́sẹ̀ kàdá ọ̀rọ̀ ṣẹ́yìn yàtọ̀rọ̀ kàbí ìlẹ̀kìyà àti àǹtàrọ̀rù yàtọ̀rọ̀ kàbí ìlẹ̀kìyà àti ìǹtàrọ̀rù. àfààní pé wọ́n máa mi ká tìbí sẹ́ni tí wọ́n máa kọ̀ nǹkan láyé ń pè ńlá sayubu la àfi kí àdáwò kú ọ ṣẹlẹ̀ èyí ò kójọ kan náà ni. fàyàbù kan lọ àwọn máa kàtàbà ti yàda o kí n tó fọwọ́ rẹ̀ kọ́ yẹn ọlọ́wọ́ sẹ́wọ̀. fàlà tó bẹ kọfẹ kàwọ ìrọsẹ yìí má ti fi ọwọ́ rẹ̀ kọ kàkàkà ju nǹkan tó ṣe fi èso lókè fèlèkè yá àmàtì. ju tí ó dún ọdún nínú àlùfẹ́ àmà níjọ́ ẹdí kó kálukú wá wọ ń tá kọ ìmọ̀jì àkọ́kọ́ púpọ̀ wọn ni wọn bẹ̀ pé ọmọ bá wọn hàn ìhàn kó hàn sọ̀ra wọn náà wọn ni kọ ọmọ bá wọn hàn kúránì sínú nìkan ẹ̀jẹ̀ àsọ̀ra gbogbo àwọn sísí wọ̀nyí torí kí la fi ń nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú rẹ̀ òun náà ni alùwàhídù alàlẹ́dínà ẹ̀kútùbù náà kìtà rẹ̀ ẹ̀dí yìí fún ma ẹ̀kúrú náà ha nà ẹ̀dí ti dáàlì wọ́n ń kà ní bọ́ọ̀lù. ègbé ìlérí ìyà tí wọ́n máa jẹ́ tí wọ́n máa bẹ fáwọn tó ti gbọ́n kọ́ tí àpẹ̀lú ọwọ́ wọn tí wọ́n wà máa sọ pé lè látọ̀dọ̀ ọlọ́ọ̀ni tó ti jẹ́ pọ́ pààrọ̀ ni gbólóhùn ọlọ́tọ́ lọ́sọ̀ pé lèyẹ dáró bí ní bámanà ọ̀lìlá bẹ́ẹ̀ ni ìlérí yà ó sì tún wá àlẹ́mà tọ́lẹ́bà ìlìmà yọ̀bùdàgbé bí ní yọ̀bùdàgbọ̀ bí ní wọ́n ti sàlọ́ bí yẹn náà lọ àrọ́bọ̀ mi nàá dúnìyà ìlérí yà náà tún bẹ́ẹ̀ fẹ́ni tó ṣe é gbé ọ̀ ń wá ìmọ̀ ìmọ̀ tó ṣe báà ní wà àbí ká wá sórí ọlọ́run káfíńtì ń wá sórí a ah, lágbájá kí ló tó fẹ́ kọ́ ìmọ̀ a ah, máa ṣe bí nínú a ah, tóbi náà bá di àbá kan ní màá nàfà sáà fáwọn èèyàn ká ní màá di òun ní màá di róbó òun òun lé ọmọ mu wa òun rí buhari ọmọ musa ni òun rí lágbájá òun rí támàdò ni òun rí báwọn yẹn fẹ́ kó a mí náà fẹ́ kékeré wá dé èèyàn ńlá fún máa náwó fún mi ìlérí yàn bẹ fúru ẹni bẹ́ẹ̀ náà tóun bá jẹ afárá táwọn èèyàn bù lọ sínú àlìjẹ náà wọn jẹun sínú náà ọjọ́ bíríìjì àwọn yẹn wá wúrí tiẹ̀ wọnú àlìjánná ìpadà bọ́ sí tiẹ̀ ní pé wọ́n jáwọ́ sí ìlú náà aláti sọ̀ra ìmọ̀tá akọ̀ akọ̀ nítorí ọlọ́run afa alágbájá ń rí owó afa tàmọ̀dó ń rí iyì ó ń rí ipò ó rí àyè sí kan gbèsè tó yẹ ló fi wáyé wọn pé kò sí pé nítorí tọ́lọ́wọ́n bá ìrèké ọ̀la ní tọ́lọ́wọ́n bá wá ní kí mọ̀ padà gbé fún ọ tọ́ pẹ̀lú àníyàn rẹ tó dáa aláàlú rẹ ni lópin pàtàkì pé ń tọ́jà yẹn náà òun náà ló ṣe kíni òun náà ló tóbi fún ọ. bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí anadúníà kullaha ayé yìí lápapọ̀ mahma balagot bó ti wù ibi tó wù tó ibi tó wù kórí ó dé wàhí àkọlé ìlú ayé kéré gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìdíkàlẹ̀ sọ pé olùmọ̀tà dúníà àkọlé ìlú sọ pé ìgbádùn ayé kéré gan nínú rẹ̀ أن الجزاء بحسب الفعل أو بحسب العمل يسام يسه بون دي وانت على لتوصيلي نقول الله تعالى تقول ويل للذين يكتبون الكتاب بأيديهم يقول ما جاء كما تقول قالوا pẹ̀lú ọwọ́ wọn tọ́lọ̀ tó wá nípa wáyé ló làwọn mímá katabat àìdíhìm ìgbé ọmọdé tí wọn ní òdi wọn ẹni tó kọ níwọ̀n ṣe ìyá di ọmọ níwọ̀n ẹni tó kọ lọ́pọ̀ ya tuntun kọ ìyá di ọ̀pọ̀ ọkọ ẹyọ kaba yìí lórí ẹ máa ti fọ́tò kọ́pì ẹ máa ṣẹ̀dá rẹ̀ ẹ máa ṣẹ̀dá òun fún yín ọ̀dà pé látọwọ́ òun tó ń kọ ẹ máa ṣẹ̀dá bí wọ́n bá ṣẹ̀dá ẹ̀ dé bí tó rìn dé bẹ́ẹ̀ ni ìyá jẹ́ ní òṣèré ọlọ́dà kò sànù fún wa nínú rẹ̀ ìtura tó àlẹ́hìlẹ̀ wọlé kàṣípà lè máa fi àwọn ìdí àti torí rinlẹ̀ pé torí nǹkan tó ní ọ̀rọ̀ máa ń ní ìdí tó sì máa ní torí gbà ní ìdí tó pàtàkì táwọn yẹn fi ti ṣe sí yẹn òun náà ní ayé ìyà tí ó sì tọ́ sí wọn nítorí tí wọ́n kọ́ wá ara wọn kọ́ náà gbogbo eléyìí wọ́n ń tọ́ka lórí àwọn àǹfààní tari náà àyà níparí àwọn àǹfààní tari náà àyà yìí ànàfẹ́ gbọ́ bá tẹ̀lé kọ́ wọlé ànàmọ́ àti bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ mi tẹ̀síwọ́n lọ́lùfẹ́ yìí ìyá ìmọ̀ sọ nípa ọlọ́run ní sẹ́yìn onímọ̀ ọpọlọ pé ìmọ̀ sọ nípa ọlọ́run ìkọlọ́run ló ní gbogbo ọ̀rọ̀ sínú gbogbo iṣẹ́ sínú. wọ́n máa yẹ síjọ àyìnbó ní kásìlẹ̀ mọ̀hárọ́mì àti gbogbo tí ọ̀rọ̀ àbí iṣẹ́ téèyàn gbé jáde parọ́ mọ́lọ́run tó bá tún gbé jáde fún yàn nínú owó kan tó jẹ́ owó téèyàn gbọ́ ní haram kò jọ. gbọ́dọ̀ wọn lọ́kọ́ lọ sọ pé fọwọ́ ìlú lẹ́fọ́n mímà ìgbé ọmọ jẹ tiwọn látara tí wọn kọ wà láwọn kọ wọn wáyé yóò là ọ ní. ìgbé òtún máa jẹ tiwọn nípa tí wọn tún kójọ látara rẹ ajẹ pé irú ẹgbin ẹgbin ni ẹgbin rẹ náà ń kọ ẹgbin lòun náà wọn ṣèkìlì o ìyá ọmọ jẹ asọra pé tọ́nà ọba ìlẹ̀kẹ́ ọlọ́ba ní èèwọ̀ ni kéèyàn ọ̀tà kéèyàn tún wá sọ́dọ̀ owó èèwọ̀ náà tún lówó yẹn náà ṣèkìlì o náà ìyá ọmọ jẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ ìsirẹ́lẹ̀ àwọn ẹ̀kú ṣiṣẹ́ nígbà tọ́nà ọba ìlẹ̀kẹ́ ọlá ti ṣe ajá jíjẹ ẹlẹ́dẹ̀ jíjẹ tó sílé wọ̀ wọ́n bá ta àwọn tuntun náà owó rẹ̀ wọ́n dọ́gbọ́n fọlọ́ owó tí wọ́n náná gbẹ̀ǹdì ẹlẹ́dẹ̀ gbẹ̀ǹdì ajá dání láti sọ́ra láti máa gbọ́ ọ̀nà tí ọ̀dà àti máa gbà fi kó dúkìá jọ. fama nẹ́tẹ̀jà ẹni muharrami minel kẹ́tìmí fa ìnáwó yàtàmù bí ìgbìnsá gbogbo ntọ́ba sójáde nínú kọ́rọ̀jọ́ lọ́nà ìwọ̀ ọmọ ìdẹ́ni ọmọ gbèsè pẹ̀lú ẹ̀ masala lápẹrẹ ìsánù amílà amílà muharrama ìyẹn séwọ kalvish gẹ́gẹ́ bí ẹsẹ ìjàmbá fáwọn yẹn wà iná o áàpì mọ bilvish ọ̀n jẹ́ ọmọ jẹ́lẹ́sẹ̀ pẹ̀lú ìjàmbá tẹ̀sẹ̀ fáwọn yẹn wà hádà kẹ́kù lẹ́sẹ̀ hasọ́lá bí dúkìá tó rí kojú látara ìjàmbá tó tún fáwọn yẹn yẹn wà ẹ̀rọ áàpì mọ bí yóò tún gbẹ̀sẹ̀ pẹ̀lú ẹ̀gá ìtọ́ni kó sì jàmbá fáwọn yẹn orí kẹkẹ látara rẹ̀ fún kó sì jàmbá yóò gbẹ̀sẹ̀ rẹ̀ ó tún wá sí jàmbá ó tún wá kọ̀rọ̀ jáde nínú jàmbá náà ọ ah, wá ní jàmbá tà fún jàmbá ah, rà ọ ìwé ẹni bẹ́ẹ̀ yóò tún gba ẹsẹ̀ látara tó tún kọjọ lára ẹ jẹ́ kí ibùjẹ wa ibùmú wa ìjẹkọjẹ kàtí ọmọ tó bá ti jẹ́ ń tọ́ mọ́ gbígbàdúrà ti súnmọ́ èmi àtẹnukọ̀ kan wa gẹ́gẹ́ bí anabi sọlá ní ọlọ́run ti sọ fún sàlẹ̀ pé atib mọ̀tàhámẹ́t dákun mustajab da'wa jẹ́ kí ibùjẹ rẹ ọmọ máa ọjọ́ ẹni tó ṣe yí pé àdúrà rẹ yọ ọmọ gbà àdúrà rẹ ọmọ gbà àtàwọn sì láhà jẹ́ ọmọ sí ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá báàdà ṣe é bí ọdún lánàá àtàwọn sì láhà jẹ́ ọmọ sí ọlọ́wọ́n ọba báàdà ṣe é bí ọdún lánàá lẹ́yìn ìwé tó ti tẹ̀lé sí ọ tún yẹ kọ́ máa ti lọ kọ́ àkọ́ máa ti ọlọ́wọ́n ọba ìdẹ̀kùn náà. kó o tiẹ̀ wá bùkátà halala gánà kàti bùkátà mú harama kó o bìkítà yìí pé dúkìá tó kú jọ yìí. ṣé halali lọ́jọ́ ni àbí haram kó o bìkítà rẹ̀ rárá. ìdá kan jù ká máa tà sí ìjà máa tà sí torí pé ìwọ kékeré tó bá wọnú halali kankan ìdí yọ bàjẹ́ tí wọ́n kékeré tó bá wọnú halal ní máa ń ba halal fọ́pọ̀ jẹ já sọ́ra ọlọ́wọ́n bá ìrèké ọlá ń ti wà nílò lélẹ̀ gbogbo àwọn tó ṣe pé nínú ilé la jókòó sí sílẹ̀ ń ṣe nínú ilé sóbìnrin níyìn ni wọ́n ní rárá o àgbélé bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni wa tàlẹ́ wá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ fún gbogbo ẹni tó bá ti wà ní ọ̀nà wọlé àgbéyàbẹ́ lọ́wọ́ ẹ̀ fún ọ abẹ́ mi yẹlẹ̀ egbodugbo bẹ́ẹ̀ subhanallah الله. alọba dùgbò wọn alọsíyàwó ah, sàdáfọ mi dáfọ mi wọn ni ah sáà onídẹ wáṣà dùgbò àwọn ìkílẹ àwọn àfihàn lálejò oníbàmí kó tẹlifí tẹlifí lọ ah sáàtì ẹtún yẹn gbà kọlu ọmọ wọlé ní ìdí ni ìdí ti béèrè ẹ̀yin ò ní fẹ́ dá wọn lóhùn ẹni fẹ́ dá wọn lóhùn subhanallah bí kò wọlé bí wò á kò sáàdì <laughs> kò padà nù ẹfẹ fọ kó padà á kò sáàdì agbègbè wọn ti bí lẹ ẹ lè má tẹ sọ fún ọmọ àá níbi ń bá gba kọlù níbi mi ni má ti sọ àwọn ah, olè kó kalẹ̀ nǹkan mélòó olè kó sẹ́ẹ̀tì ọ́fíìsì nù. Subhanallah. síbá àwọn kan là ń sọ fún wa pé ọmọ ọmọ ń sọ fún àwọn yẹn pé ọsàr ajá ajá ẹ kí ọsàr dáadáa ẹ kí wọn dáadáa ọsàr ajá ni ẹnu àwọn gánà mu wa ni wọn yà wọn ti ní àkàlà wọn dáadáa àkàlà wọn dáadáa sùhàbí. onínú àgùntàn àwọn ni wọn wà àwọn sì ń jẹ wọn ní à wọn jẹ wọn jìnnì tààrà ẹ wọ ẹ dàpọ bíi tọ́ba tiẹ̀ lérò pé obìnrin ò ní lọ gbọ́ èdè lágbá tọ́ba gbọ́ bó ló ṣe kó ṣe tí ó ṣe kú ìyẹn tiẹ̀ kéré ẹni tí mo lọ sọ ọtọ́ mo lọ ní ẹ̀wọ̀n lè kó fóònù tún mi máì kì ló ń báyìí. ẹ bá ti wọn lọ́wọ́ àwọn Ghana mu wa nìyẹn àwọn Ghana mu wa pẹ̀lú máì lóde. kó tiẹ̀ wá jẹ́ pé kan náà mọ̀lẹ́bí àwọn tí wọ́n jẹ́ Ghana mu yìí náà wá gbọ́ àlùbáwá ọjẹ ó tún fi hàn pé mò ń jẹ ọ ìlú ó ti kò síbi ọlọmọ mo ti sún ọ mọ́lẹ̀ já ṣọ́ra o já ṣọ́ra ilé ìlọpọ táwọn èèyàn ṣe lónìí ní ẹ bá ti lọ sílé kéwú ìwé ẹ̀kọ́ ni náà tọba ti dé báyìí ó yẹ kó jókòó kò sí ní tí ọmọ jẹ ṣọ́ọ̀pù ti wà fún un láti jókòó kọ́ máa dáhùn yẹn lóhùn alálejò làwọn ẹtì lálejò àbú ẹtì lálejò lágbàkárí àbíkéni ti lálejò ẹrù pé bóyá wọn ti wọn kàn wá kí ni yọba wọlé bá yọba máa lọ ń yọmọ kún fún wọn yọba gbowó lọ tiẹ ẹni tí yọba ti ní tẹ lọrùn sí tọlọ sí owó ti bẹ lọrẹ yóò tún lọ gbé fẹni tó wọn gbà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn náà ọlọ́wọ́ sọ fún wa yìí pé ìdí tí wọ́n fi ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ni pé wọ́kọ́lù la ń tàbá sàdá náà ìlà ẹ̀yà máa ń rìn dá. قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون قالوا لن تمسنا النار إلا أياما محدودا قل أتخذتم عند الله عهدا ولن يخلف الله عهدا أم تقولون على الله ما لا تعلمون وقالوا وصبيت ayé àlè yahudi àwọn yahudi yẹn náà pé láǹtà màsánà náírà iná ò lè ju wa fi àṣẹwò iná ò ní ju wa tọ́ba dàrú kìí àmà. ìlà àyà máa ń máa dá péré kiri ọjọ́ tásẹ̀rẹ̀ ọjọ́ díẹ̀ ló fi jọ àwọn. Ah. jama sójú àpájọjọ ara rẹ̀ aláti kékeré àti nílẹ̀ ọlọ́mọsí àwa lẹ́ni náà. sínú àlìkìyàmọ̀ ló tẹ́ ń sọ pé ìjọ péréte dé iná wákàtí kò ju ọ̀la yẹn. kò lè tẹ́rí sórí iná táyé sẹ́mi apá rẹ̀ wá ká iná sí àlìkìyàmọ̀. ẹ mọ tí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé táwọn bá tiẹ̀ wọná láì tẹ̀yàmọ̀ àgùdíẹ̀ táwọn bá ti kó bẹ́ẹ̀ mọ́ ká mọ́tà èèyàn rẹ̀ ọ̀rọ̀ pa àwọn bẹ́ẹ̀. subhanallah ya'nuna annahum yabquna fiha ayyaman ma'duda àwọn ọmọ abẹnú náà láti lọ́jọ́ tí ó ló ń kà thumma yakhluquhum fiha an-nabi sallallahu alaihi wasallam wal mu'minun àwọn olùgbàgbọ́ òdodo padà wá bọ́ sáyà wọn yẹn sànẹ́bí sallallahu alaihi wasallam fa nahnu naqul iqrarukum ala anfusikum bidukhulin nar maqbul olùmọ̀ọ́sẹ́kọ̀ọ́ ibùdó sẹ́mi wọn làwọn wá sọ báyìí pé inú wa tiẹ̀ dùn pé ẹ tiẹ̀ kọ́kọ́ fìyà anárin lẹ̀ fúnra yín gbẹ̀yìn ọ̀wọ́ náà a agbọ̀rọ̀ yẹn wọlé fún gbẹ̀yìn ó tiẹ̀ kọ́kọ́ wọ náà ṣùgbọ́n wọ́n dà wá kòkòrò jàmí nàá rí dá wá lába yìí nìkan lára àpèmọ́ra wípé tá a bá ti wá wọ̀ á jáde tẹ̀ sẹ́rì fún yẹn òdodo lẹ sọ pé tòótọ́ ẹ wọ̀ náà kò sí ògidì ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó bọ́ sójú ààyè rẹ̀ ní ọkọ̀ sójú ọwọ́ ṣùgbọ́n kẹ́ ẹ wá tó sọ pé ẹ fẹ́ jáde nínú rẹ̀ ó ní èdè rí a ní ìdíkẹ̀ fún alẹ́fídẹ́ǹsì ẹ̀rí tọ́lọ̀ ń bá sọ pé ẹ lè jáde kúrò nínú iná yẹn nípò pẹ́tẹ́ wa sọ pé àwọn aláwọ̀ àrọ́kọ yìí bẹ̀. ولهذا قال الله سبحانه وتعالى متحديا إياه torí ẹ̀ lọ́lọ́wọ́ challenge lélẹ́yìn ọlọ́run fún wọn ní ìpèníjà pé kólì rí anabi sallallahu alaihi wasallam sọ fún wọn pé àtàkọ́tùm ìrìndà lọ́ọ̀hì àjà ẹ̀dá kan tẹ́ ẹ gbàdé òun bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti sọ fún yín pé ẹ wọ náà kọjọ péréke tẹ́ ẹ bá wà wọ bẹ̀ fẹ́ẹ́ sì kí ni o lẹ́ẹ̀ bá jáde sọ ẹ sì gbàdé òun bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ sọ fún wa tọ́ba yẹ kó ẹ bá ti gbàdúrà lọ́dọ̀ ọlọ́run pé ọjọ́ kékeré ìyá náà dùdú yìí. sọmọ yàkúlókòkò fi àwọn sóòlù wọlé mọ̀mínú. ẹ wà tó sọ fún wa ẹ̀rí tẹ gbà lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run wa sọ pé lẹ́yìn ìgbà tẹ bá jáde o àwùjíṣẹ́ àti àwọn olùgbàgbọ́ tó wà lọ́kọ̀ yìí bẹ̀. wọlé ti fún hàmù fún yà. Hamza bóòlù ti jẹ bóòlù ó sì rí bẹ́ẹ̀ ǹjẹ́ àwa lè rí bẹ́ẹ̀ bí ọ̀dájú pé yóò rí bẹ́ẹ̀ o kàkà kò níyẹn wá ọwá fún wọlé ahadu nítaǹpẹ ní alẹ ahadu òní alẹmí ìdáàbò wọlé ìdá nítaǹpẹ ní alẹ ahadu òní àní àdéhùn àti ìdúnímọ̀ nǹkan tètè akóli àtàkọ́sọ̀ ìdá wọn ní àdá alẹ ahadu alẹmí ìdáàbò tẹ̀sí gba àdéhùn lọ́dọ̀ ọlọ́run nípa ti síbẹ̀. tẹ́ ẹ bá ti wá gbà wà láyé yóò fi fa lọ́ọ̀rù ámídá ọlọ́run ọba tí tó fún yín láti òun yẹn tó bá fún yín ọlọ́run ní yapa àdéhùn rẹ̀. àbí ẹ̀kọ́ ni ọlọ́run ní yapa àdéhùn rẹ̀ torí pọ́lọ́run ọba ìrìnkà láti sọ eléyìí dáadáa fún ẹnu àyà dáadáa náà lọ́wọ́ àná. inna Allaha la yukhlifu al-mi'ad ọlọ́run ní sẹ́kìnnì ò ní yapa lórí pé tọ́ba ìpè bá ti gbàdé òun bẹ́ẹ̀ ni o. kọ́lẹ̀ tààrí la ọlọ́run tí ọlá rẹ̀ náà jùlọ ọlọ́run wà tó báyìí pé ṣé bó ṣe rí náà sínú. amúdàkọ olóhùn àlà ńlọ ní màá láàtàrà ẹ sọ nǹkan tẹ́ ẹ ní máa kọ́ lọ. ẹ lọ. sẹ́ẹ̀ gbàdé lọ́dọ̀ ọlọ́run sẹ́ẹ̀ bá gbàdé lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run ò ní yapa àdéhùn rẹ̀ ẹ ti ìgbìyànjú sílẹ̀ jọ. bí kò ṣe pé ẹ ń sọ kan fẹ́ ìnímọ̀ nípa ọlọ́ ìfẹ́ sọ sọ am níbẹ̀ yẹn tẹ̀sílà tó ọ̀kẹ́ láti ní àhàmọ́ ọ̀kẹ́ à ó so papọ̀ mọ́rọ̀ wọn lọ. ní pé a bá sọ pé am níbẹ̀ yẹn ọba sọ mọrọ ń pé yọ ọmọ tó máa bá lé bí kò ṣe wípé. amúdàkọ olówó náà hàn lọ́wọ́ ni máa láàdáàlà bí kò ṣe bẹ́ẹ̀ ń sọ tẹ́ nímọ̀ nípa ọlọ́ torí bọ́lá wọn sọ bẹ́ẹ̀ fún ẹ. àmì ọmọ tó máa amú yọ ọmọ tó máa bá tọ́ba jẹ́ pé mùtásílà pàtàkì ònà bí máa ń hàn áwọ̀ òun pẹ̀lú tuma àbí. yóò máa tún máa hàbí. amtakó olóhùn àlà ọlọ́ọ̀ni máa láàtà àlà abẹ́ nsọ́ntẹ́ nímọ̀ nípa ọlọ́ọ̀. مثال المتصلة قوله تعالى àpẹẹrẹ tí tó so papọ̀ ìgbóni wọn lọ́tọ́ lọ́n sọ pé innal ladhina kafaru sawa'un 'alayhim a anzartahum am lam tunzirhum. dájájú àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ dọ́gba dọ́gba ló jẹ́ fún wọn déédéé ló ṣe lórí wọn àhán tàbùtàbọ ọba kìlọ̀ fún wọn am lam tó ń àbí kò kìlọ̀ fún wọn. tẹ̀síláàdì apẹ̀rẹ̀ tí mo kọ́ bìà oníkọ́lù ó tààlà am tàmúròhún àhìlámùhún bìhádà àmùhùnkọ̀ọ̀hún kọ̀ọ̀hún ọlọ́ọ̀ni ǹjẹ́ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ olóye ọ̀jọ̀gbọ́n ni wọ́n ní pa wọ́n láti ní bí kò tiẹ̀ ṣe wípé ìjọ tó tayọ àlàtọ́ọ̀gì ni wọ́n tọ̀wọ́ bí kò ṣe wípé àní sọ pé àbí wọ́n jẹ́ wípé àbí wọ́n jẹ́ tọ́ọ̀gì rárá o àbí kò ṣe wípé tọ̀wọ́ náà ni wọ́n àwọn tí wọ́n jẹ́ olùmọ̀dì olùtakùsí àwọn tí wọ́n ṣe ṣùgbọ́n náà áyà ó ti bá wà nínú rẹ̀ ويحتمل أنها منقطعة ولجب منقطعة لتبين وعلى هذا فيكون معناها ìtumá rẹ yọ àwọn jẹ pé bal taquluna ala Allahi ma la ta'lamun bí kò sí pé ìtọ́tẹ́ ẹni mọ̀ kọ́ lọ. bó ṣe wá lè jẹ́ mọ̀kọ́tẹ́ àyẹ̀fẹ́ náà ló tó lè jẹ́ mọ̀tẹ́fìlà àlégbàpọ̀ yẹ méjèèjì papọ̀ nínú ayà yẹn. sọ wá jẹ́ pé tòmọ̀ lọ sọ pé hal antum ittakhadtum 'inda Allahi ahda sẹ́yìn tí ẹ̀gbàdé òkà lọ́dọ̀ ọlọ́run fàdáyìn ìdùnmọ́hù ẹ wá ń pàtó mára rẹ̀ àwọn ànàkùn takulun ala Allahi ma la ta'lamun àbẹ́yìn tẹ̀ ń sọ tẹ̀ nímà ìbọ̀lọ̀. ìtumọ̀ méjèèjì wọ́n ní kò tètè ọ̀lọ́ níbẹ̀ kò tètè ọ̀lọ́ ìtumọ̀ méjèèjì torí pé ìtumọ̀ méjèèjì yẹn fàkúnyẹ̀ kúrú ní ala Allahi ma la ta'lamun wọ́n sọ kàtí wọn ní máa kọ́ lọ́nà ni. ìdán ìdán àmì ẹ̀kọ́ ní ìdákùn mi náà lọ ní àná tí ọba ti sáájú kankan lọ́dọ̀ ọlọ́run wọn. wọ́kọ̀dì kọ́ọ̀lù alàlọ́ọ̀hí máa láyà àlàbọ̀ ló ti sọ tí wọ́n mọ̀ nípa ọlọ́run. pàtẹ́kùnù dàwa wọn àbílí pàtìlà ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yẹn gbà yẹn yọba ti ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí òfìsì múlẹ̀. فقوله تعالى مبينا gbólóhùn ọlọ́wọ́n bá tọ́lọ́ fi sálàyé mànílẹ̀ ti tàmásòwò náà ẹni tí náà jò wọ́n mánilẹ̀ ti dá tàmásòwò àtẹni tí náà ò ní jò lọ́lọ́ bá sọ pé bàlá máa ń gásábàtà yé àdáwò wa àhá wọn ti ní òpin àdúró fàkúlà kí. fàkúlà àríkà ọ̀fẹ́ النار هم فيها خالدون إلا من كتب سيئة وأحاطت به خطيئته فأولئك فأولئك أصحاب النار فيها خالدون ọlọ́ni bàlá bẹ́ẹ̀ ni máa ń kà sábàtà yìí ata ẹni yóò tọ́ bá kó ẹ̀sìn jọ kọ́lẹ̀ mọ̀kànsìrò wọn làwọn akólítẹ́ fi sọ pé bàlá ònà bàlá níbi báyìí bìmánà báyìí bí kò sí wípé. wàhíyà bíi tó lọ́wọ́ bíi àlìtìkọ́ọ̀lì ó fi gbé nípò níbi ọ̀rọ̀ tó wá síwájú táwọn tẹ́ ń wò pé sínú ọjọ́ wọn àbí náà níjọ́ wọn bí kò sí wípé mọ̀nkẹ́ sábàtà yìí àta ẹni yòówù tó bá lọ kó ẹsẹ̀ jọ. وأحاطت به خطيئته ọlọ́run ọba ìlẹ́jọ́ lásán kan pé báyìí wọ́n ní báyìí nìtumọ̀ bàlá níbi báyìí báyìí lọ́jẹ́ láti fi wá ba ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yẹn láti fi bàjẹ́ pé láti tàbá sàn náà ìlà ìyá màmá àdúgbò pé ní òní ju wà pàṣẹ díẹ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ lásán ọwọ́ ní bàlá máa ń ka sábà sẹ́yìn àdáni ẹni yòówù wọ́n àhápọ̀ síbi ìhí ọ̀pẹ́ àtòrò tó wọ́n ti fi àhápọ̀ síbi ìhí ọ̀rọ̀ gbàkà ọ̀pẹ́ àtòrò àwọn ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ tó ṣe ìṣẹ̀lẹ̀ sẹ̀rọ̀ gbàkà báyìí lọ́rọ̀ kíkà rẹ̀ ìlú àwọn yẹn fọkùlà ìgbà àbò náà irú wọlé ní iná kálukọ wa máa wò tó bá ti Ọlọ́run ti gbé àpẹẹrẹ méjì wá àwọn tí wọ́n kẹsẹ̀ jọ tẹ́sẹ̀ wá kọ̀ lọ́rùn rẹ̀ débi pé ẹ̀sẹ̀ ti mọ́lẹ̀ tó ti rọ gbàkà fàwùlà ìkà irú àwọn bẹ́ẹ̀ ó ní asáàbò náà wọn lè ní iná òǹfì àkọọ́lẹ̀ wọn máa bẹ níbẹ̀ gbére ọlọ́ni wọn máa bẹ níbẹ̀ gbére ajẹ́ ike níbí báyìí ọlọ́run tí ọlá rẹ̀ gàdúrà ó ń yé wa látara mánì tó wá níbi máa ń kà sábà yìí nínú àwọn olùmọ̀ ń bẹ ní ọtọ́ fún pé má nìyẹn ọjọ́ tí mo ṣàkó àti jàwábù ọwọ́ alátàlá tí mo ṣàkó àti jàwábù àwọn kan sọ pé ó wá níbi orúkọ ọmọjẹ̀mú àti èsì rẹ̀ àwọn kan sọ pé ń lọ́wọ́ nínú oṣù lẹ́tà ó ní tá a ọ̀rọ̀ papọ̀ tí ó máa jẹ́ àlẹ́rìí bimana alẹ́bi yóò tún mọ alẹ́bi ìbàlá máa ń kàtàbà sẹ́yìn àtà ayé alẹ́bi kàtàbà sẹ́yìn àtà ẹni tó ṣe wípé ọba kó ẹsẹ̀ jọ. wọ́n yà mọ́tàdà mọ́tàdà ọ̀rọ̀ àkọ́kọ́ ni níbẹ̀ yẹn wọ́n kọ́ bá rò tó wá fún wa ìròyìn bí ó ti jẹ́ onífọ́kùnrin ẹ̀ka àbùsà àbùnà ẹni tó bá kó ẹsẹ̀ jọ kìlọ̀ wa ti lẹ́gbẹ̀ẹ́ mùtàdá ni ọ̀rọ̀ àkọ́rí ni ọ̀rọ̀ tá a kọ́kọ́ sọ nìyẹn táàbí tí fi làbárè ti ọ̀rọ̀ ní wúlò so làbárè wa ni fàkùlà nígà àbùnà ẹni iná làwọn tó bá kó ẹsẹ̀ jọ wọ́n kúrì nàbì fà wọ́n mú fà wọ́n fi kẹ́gbẹ́ rẹ̀ fà yìí tó fi kẹ́gbẹ́ rẹ̀ ní musa bàtà tẹlifíìmù mọ̀sólì alẹ́sùmọ̀ṣáfì alẹ́sùmọ̀ṣáfì tẹlifíìmù nítorí pé orúkọ tá a máa ń fi da ọ̀rọ̀ papọ̀ àti ti májẹ̀mú wọn jọra wọn fílẹ̀ ìmọ̀ nínú gbogbogbò nínú general tó ta jẹ́ gbogbogbò wal-ihtimalu wal-ihtimalu al-awwal awla ṣùgbọ́n ká pè ní àkọ́kọ́ tó jẹ́ ti mọ̀sólì bíi máa nà yẹn tó náà lọ jẹ́ tàkùtà pẹ̀lú mọ̀tàdá àwa ní pípa wùláyé kà sọ́háàbù náà àwọn yẹn pé kí ni ò jẹ́ àbádìrẹ́ ọlọ́nkí ọlá rẹ̀ gbàdúrà sọ fún wa báyìí ipe ni yóò tó bá kú ẹsẹ̀ jọ gbogbo sẹ ẹbú ló ṣe ọwọ́ àpò iṣẹ́ ẹbú ìjọ tó pọ̀ gan irú wọn bẹ́ẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó ṣe kíni o ẹsẹ̀ rẹ̀ ọ̀rọ̀ kàkà tó bá dàgbé yà wọn. nítorí ti ń pè ní ìhà tọ̀nkàn kéèyàn ó kó nǹkan lákòótán ṣòrí ẹ̀fẹ́yìn nínú èdè lágbára wọn máa pè ní àlìhá ètò àlìhá ètò ògiri ilé tafẹ́ tafẹ́ tafẹ́ yíká ilé wa ìyẹn ni pé ibi tí ó ń tọ̀hún dẹ́sẹ̀ dé ẹsẹ̀ ti di fẹ́ǹsì fún ẹsẹ̀ ti rọgbà ká iwájú ẹsẹ̀ ẹ̀yìn ẹsẹ̀ ọ̀tún rẹ̀ ń kọ́ ẹsẹ̀ náà ni ẹgbẹ́ àlàáfíà rẹ̀ náà ó ti fi gbogbo àdúgbò ó ti fi sẹ́lọ̀ ìrùwọ̀n bẹ́ẹ̀ ẹni náà ni wọ́n ó sì máa bẹ nínú náà yẹn ọlọ́dún wọn máa bẹ bẹ lọ́gbẹ̀rẹ̀. ní ibi báyìí àwọn àmọ́ rí i pé iná tó lọ́wọ́ báyìí lẹ́gbẹ́ látọ́ka sí i iná ìsọ̀rọ̀ eré o iná kì í sọ̀rọ̀ eré tó tóbi ni torí pé gbàtọ́ lọ́wọ́ fẹ́ pè wọ́n ó ní fáwọlá ìka ààbò àwọn wọ̀nyí lẹ́ni lẹ́ni náà wọ́n ti di wọn àwọn àti náà ti di nǹkan kan náà wọ́n ti dọ̀rẹ́ tí wọ́n lè yára wọn ibi tí yàrá yẹn fi ó kí wọn lára dé tí wọ́n bá pè ní ààbò èèyàn àwọn ẹni tí lágbájá nìyẹn bẹ́ẹ̀ bá ti bá ti rí wọn ti róhùn náà lé mu làzàmá ti ń ìyá àtòrí pé wọ́n dùn ní máyínà ni wọ́n lè yá kò lè khalidun ay máa fi dúnà wọ́n máa bẹ́ńbẹ́ gbére wọ́n máa bẹ́ńbẹ́ falkhuludu bí máa ná àlùmọ́ alukolodu pé yẹn ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o tún mọ̀ pé yẹn wà láàyè wọ̀dẹ̀wà sì tún mọ̀ gbére wọ̀mínú qawluhu ta'ala nínú rẹ̀ tó lọ́wọ́ lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ọlátọ́lá sọ pé ó ní kúló ọ̀hán àlá ẹ máa wọnú zaalika yawmul khulud eléyìí ni ọjọ́ gbére ọjọ́ gbére ó sì sọ bẹ́ẹ̀ fáwọn tó ń jẹ olùgbàgbọ́ òdodo ni tí wọ́n bá wọ ọ̀nà àlìjáná kọ́lọ́kù síbi àti ìfọ̀kàn àlẹ́ àlìjáná sì wá ní olùgbàgbọ́ òdodo. ajẹ́ ìgbé kéèyàn ó ti tẹ́ ẹbú yóò jẹ sábà tí kéèyàn fi rí àná yóò dàpọ̀ mọ́sẹ̀ ní àtẹnukọ̀ káwa ní ẹni ibú mọ́sẹ̀ jẹ́ ẹ̀rú mọ́sẹ̀ wá ní ẹni iná mọ́sẹ̀ káwé ìyá náà lẹ́yìn alọ́lọ́wọ́ sọ ìpín ẹlẹ́ẹ̀kejì táwọn yòókù bí òmù tí wọn èdè èdè tí wọn tún sọ lẹ́nu méjèèjì ọlọ́run wa ni pé wàlàbíínà àmàlù wà nínú sọ́ọ̀lì àti wúlà ìgbà àbúrúdá náà rọ̀bì àkọ́ọ̀lì lùún. wàlàbíínà àmàlù wà nínú أولئك أولئك أصحاب ọlọ́run tí ọlá rẹ̀ gàdí wọ́n wá ní walladhina amanu àwọn tí wọ́n gbọ́ lọ́nkọ́ wa amilu salihat kì í ti gbọ́ lọ́wọ́ bọ́lá tó ń ti àwọn iṣẹ́ rere eléyìí náà tó ń jẹ́ mú tàdá walladhina amanu wa amilu salihat tí wọ́n ti sẹ́rí tí wọ́n ní gbàgbọ́ tí wọ́n ti sẹ́rí rẹ̀ làbárí rẹ̀ onígbólóhùn ọlọ́tọ́ lọ́n sọ pé wòlá ìgbà afá wòlíjánná ọmọ yẹn lé ní àlìjánná ọ̀nbí àkọọ́lìwọ́n ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ọlọ́run tí ọlá rẹ̀ gbàdúrà tó sọ nípa màsírù ìkàkiri ibi táwọn kò fọ́ àròdè tí àwọn aláìgbàgbọ́ kékeré ibi wọ́n dé sí dákàrọ̀ bá yàn wọ́n sí olùkiri ọlọ́run tó sọ ibùdó sí àwọn ìgbẹ̀yìn àwọn olùgbàgbọ́ òdodo. lìyẹ̀kú nà lè àbújá àwọn lìyẹ̀kú nà lè àbújá ìrọ́n ilẹ̀ ọ̀sán ìṣùkánù wò tààlà bẹ́ẹ̀ ní ìfọ̀kù ọ̀jà. kẹ́rù ó lè máa jẹ́ ní tí ó mọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run láàárín ìpayà àdìrákà. dábàá máa sin ọlọ́run á máa sin ọlọ́run láàárín ìpayà ọlọ́run àti ìrákà ìpayà ìyá ọlọ́run àti ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ìran kan àforíjì ọlọ́run àti àdìjánà ọlọ́run ẹ̀ láti lọ sí lọ. ṣùgbọ́n tí ikú bá dé lásìkò bá ti tó jáníbù rọjá wọn fẹ́ kó borí jáníbù lọ́wọ́. agbègbè ìran kan wọn fẹ́ kó borí agbègbè ìmọ̀ apáyà torí pé tí agbègbè ìpáyà bí borí agbègbè ìran kan ènìyàn jà kápò nìkan lọ lásìkò títí tàbí súnmọ́ yẹn ṣùgbọ́n tí bá ń ranta àforíjì ọlọ́run tí ń ranta dáadáa ọlọ́run yóò lè máa tó bá yóò lè máa sọ gbọ́dọ̀ tọ́da yóò lè máa ṣiṣẹ́ tọ́da ní àsìkò tó sì kù fẹ́rẹ́ fẹ́ tó kù lórí ayé náà. yóò lè máa yóò lè máa sí lọ́run pẹ̀lú fẹ́ méjèèjì. wọ̀kọ̀dé wá sọ́fà lọ́run dáadáa alukur'an bi anahu masani ọlọ́run ti fi ròyìn alukur'an kẹrin nínú Al-Qur'ani náà yìí pé tíra kàtọ́ jẹ́ pé ìmọ̀tá ní yòó tíra tó jẹ́ oní méjì méjì ayé tó ní yàtí ìmọ̀ àná ìtumọ̀ méjì méjì máa ń wá nínú rẹ̀ wọ́n àṣewàlì tó ti máa ń gbé tètè méjì méjì wá. wọ́n bọ́ọ̀lù wò gbólóhùn ọlọ́run tó lọ sọ pé wọ́n lè dín náà àwọn ayé àwọn tó sọ pé sọ́dà kú wọ́n gbà lódodo bíi máa yẹ dìbò ìgbìmọ̀ níbi wọn gbà wọlé wọn ju ọjọ́ sẹ wọn ju gbogbo ara wọn lẹ wàlá yẹ kó ní kì í má nu mọjá rọdù tẹsí bal làbújá ní kọbólé ìṣe yìí ìgbàgbọ́ yìí ti ọ̀rọ̀ ká àkàǹkà lásán nínú lódodo lọ́kàn lásán o bí kò sì pé àtúntà gbogbo tó ní í ṣe pẹ̀lú ẹ̀ àgbà wọlé ìtìrọ́pù bíi a sì ju ọjọ́ sẹ́lẹ̀ àjẹwọ́ pẹ̀lú ẹ̀ tó má ìzàhánu wọ̀tẹ̀sílẹ̀ mọ̀lẹ́wà yàtọ̀ lóyè ní lálẹ́ kẹ̀kẹ́ máa. lẹ́yìn náà ìbẹ̀rù òwò wa á sì ti wọ́jú sẹ́lẹ̀ gbogbo tí ìgbàgbọ́ yẹn bá tọ̀kalẹ̀ lórí ti ń jẹ́ ìgbàgbọ́ ni. gbólóhùn ọlọ́sọ̀lọ́ sọ pé wàá ní ló ha wọ́n tún ṣe àwọn ẹsẹ̀ rere wọlé amalu sọ pé amalu lè lè túmọ̀ ọ̀rọ̀ àti wọlé ìsàlẹ̀ amalu mọ̀kọ́ lọ́kọ̀ọ́ amalu tó ń gbà nílò bíbáyìí òun náà ní ìdàkejì sọ pé ọ̀rọ̀ ìdàkejì rẹ̀ ní ìṣe amadu ti ń bẹ́ẹ̀ bí ojúmọ̀ yìí pé ọ̀rọ̀ tá a máa sọ náà máa jẹ́sẹ́ torí ẹ̀ tó ṣe subhanallah wọn nínú iṣẹ́ tó ṣe ní kó ṣe kí ni òun ọ̀ràn ti ọlọ ọ̀rọ̀ sì ní sọ ṣùgbọ́n bó ṣe jọ́rọ̀ yẹn náà tó ń kọ́ iṣẹ́ náà ló tún ṣe kí ni òun náà ló túmọ̀ pé alhamali ó lè túmọ̀ ọ̀rọ̀ àti ìṣe tí ò ní jẹ́ láti di ọ̀rọ̀ lásán balẹ̀ lẹ́bí yọkọ́ abẹ́rẹ́ kọ́ àlùfẹ́yìn ìta máa ń lò lọ́pọ̀lọpọ̀ fún tàbíjì àlùkò olùkó ní àlùfẹ́yìn ṣùgbọ́n tó bá sọ àlẹ́ àmàlẹ́ ńṣe ló máa ń kó méjèèjì máa ń kó sínú. wà ilà falùkọ́ olùwà àlùfẹ́yìn ìlà ọmọ àmàlẹ́ lè àná àlùkò olà àmàlẹ́ lè dán torí pé tá a bá sọ àlùkò ọ̀rọ̀ tá a sọ jáde ìṣe orí àmàlẹ́ wà àlùfẹ́yìn àmàlẹ́ lè jẹ̀wá rẹ̀ ṣùgbọ́n iṣẹ́ òun àwọn ẹlẹ́ni àlìjáná alùpùpù àzìmúnà láhà tí wọ́n máa bẹ́ẹ̀ nù àlìjáná wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fa àlìjáná rẹ̀ lè àná sọ kàtà mọ̀lázára torí pé táà pé ni pé ẹni nǹkan òun náà ni ìjọ́nímọ̀ kan. àlìjáná òní adáru lẹ́sí ahadà Allah subhanahu wa ta'ala lil muttaqin ibi tó náà falẹ̀ ti kalẹ̀ fún gbogbo olùfáyà rẹ̀ wa fiha kama qala rasul ìbẹ̀ nínú àlìjáná yìí gẹ́gẹ́ bí àdìsọ́lá ti sọ mala ainun ra'at ntójú òrìrì wala ọdọdọn sami'a ìdí ọgbọ rí bó ṣe rí wala akọkọrọ àìlà kọlbí bàṣà kò sì rúwúyẹ nínú ọkọ màdì ẹfẹ pé bí ó ṣe rí nítorí àtẹsẹ rí gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ìrẹkẹ láti sọ nínú al-Qur'an al-Karim nínú suratul Sajda ayé tẹlifí Ọlọ́run ní falẹ àti àìdáhùn náà sọ máa ó fi aláwọ mi kúrò ti náà yìí ní jẹta àmì. bima kanu ya'malun. ọlọ́ni ẹ̀mí kan ọ̀mọ̀ èyí tí wọ́n pamọ́ fún nínú tuntun ojú ẹ̀mí kankan ọ̀mọ̀ ní tí wọ́n pamọ́ fún kalẹ̀ náà jẹ́ náà tuntun ojú ilé ọmọ jẹ́ ẹ̀sán pẹ̀lú tí wọ́n ti rí jẹ. ọlọ́run wa ní òun fi há kọ́ọ̀lì lónìí sábà pẹ̀lú kẹlẹ́ wọn àlè lọ́sì gbà wájú lórí ilé yìí wọ́n mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbére torí pé yòó ní wà jẹ́ tó jáde náà gbèsè láti iná yàtọ̀ síná fáwọn tó ti kó wọn sẹ́ẹ̀ nínú àwọn àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn kọ̀kọ́ tó yà náwó tó ti kó wọn padà sínú àlùjáná pẹ̀lú ìsìnkẹ́ ètò lérò ilẹ̀ tó sì gbẹ̀ ní àdébà Muhammad sallallahu alayhi wa sallam àmàlùjáná èyí ní bọ́ta nù rẹ̀ tọ́ba ti wọlé èyí ní bọ́ta bẹ̀rẹ̀ àwọn àǹfààní tá a rí kọ́nu àwọn àyà ti mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ wọ́n ti àfihàn ilẹ̀ pé àlè kánsẹ́rọ̀ bẹ̀ àlìkíyàmọ̀ bẹ̀ àmọ́ o bí wọ́n ti gbà yín náà wọ́n tún gbà pé náà tó ń bẹ lọ́hùn yẹn fáwọn gbọ́dọ̀ wọ́n sọ pé láti àmà sànà náà ilẹ̀ àlìkíyàmọ̀ máa lù dá inú òní bí àwọn àfikún àsìkò díẹ̀. ṣùgbọ́n ìpínlẹ̀ yìí kò sí wọn láǹfààní bí wọ́n gbà pálí kíyàmọ̀ bẹ̀ àdínà kò sí wọn láǹfààní lẹ́yìn àmì kásá lórí eléyìí lẹ́sùn bẹ̀ kò fi ní lẹ́sùn ìgbàgbọ́ aláìgbàgbọ́ làwọn kan gẹ́gẹ́ bá a ti sọ orúkọ wọn nìyẹn wàá rí kírísítẹ́nì kalaba ní àwọn gbàgbọ́ nìyẹn onígbàgbọ́ àwọn aláìgbàgbọ́ ni wọ́n jẹ́ nínú ẹ̀kọ́ tá a rí kọ́ onípẹ́ àwọn wọ̀nyí kọ́ọ̀lù alọ́gbọ́n ti máa yà làwọn ní tí wọ́n onímọ̀ kọ́lọ́ ni wọ́n sọ ìmà kẹfì bá nínú kọjá kọ́ fi parọ́ alákọ̀ọ́kọ́ yẹn ló súnmọ́ dùn pé wọ́n fi parọ́ wọn lọ́wọ́ gbólóhùn wọn lọ́wọ́ tó lọ sọ pé amútakọ̀ olówó náà ala wọn ni màá lá àtàlà bí kò ṣe pé ẹ̀ ń sọ tẹ́ ẹ̀ nímọ̀ ní kọ́lọ́ sọ kọ́lọ́. nínú àwọn àǹfààní tá kọ́nù àyà òun náà ni fẹ́sùn mọ̀jáde láti ìlú kùránì ọ̀nà tó gbàdá tí kùránì máa ń bá yẹn fi fọ̀rọ̀ wérọ̀. لأنه حصر حصر هذه الدعوة في واحد من أمرين àpèmọ́ra táwọn Yahudi pèmọ́ra yìí Al-Qur'ani ti àkótán rẹ̀ síbi ìkànnì ọ̀rọ̀ méjì وكلاهما منتفي ìkíní kejì ìwúlò kò sí fún wa alákọ̀ọ́kọ́ ni pé àtàkọ́tọ́mi ẹ̀ńdà ńlá ìhàjà sẹ́gbàdé ọ̀lọ́dọ̀ lọ fọlá yín ọkùnrin fáwọn ọ̀hún ájá ọlọ́run ò ní ṣe kí ni o ò ní yà déhùn rẹ̀ àmùtàkùnrin ní aláwọ̀ ní màá lá àtàrà àbí ẹ̀ ń sọ ń tẹ́ ní mọ̀nìkọ̀ lọ tàbí bí kò ṣe wípé sọtẹ́ ẹni mọ̀ ìkọ̀rọ̀ wàhálà kọ́ọ̀lù wàhálà àlà àlà kọ́ọ̀lù bíi anna am oní am mùtẹ́sílà táwa sọ pé mùtẹ́sílà ti tọ́ wa lọ jẹ́ áwọ̀ la sọ̀rọ̀ yìí àti pé ń bẹ̀ yẹn gbogbo ìkíní kejì tọ́lọ̀ mú wa bẹ̀ yẹn kò sí kẹ̀kẹ́ tó wà fún wa bẹ̀ wọn ò pàdé lọ́dọ̀ ọlọ́ wọn ò pàdé lọ́dọ̀ ọlọ́ ó sì wà dájú pé wọ́n sì ń sọ ìsọkúsọ nípa ọlọ́ọ̀ni tí wọ́n ní máa fọ́ ọlọ́ọ̀ bákan náà ni ọ̀pọ̀ tàrí kọ́ onígbà lọ́sùn láyé ọkùnrin fà wájà láyé dá ọlọ́run ní yàdéwò yìí àtìpẹ́ ọlọ́run ọba ìdíkẹ́ ló ní yàdéwò yìí ó kó ìròyìn méjì tó tóbi sínú ó máa wọn náà ní pé àtúnṣe kó wọlé kó dìrọ ìgbàlódodo àti agbára lẹ́yìnà ìkìláàmù wájà torí pé ìmọ̀ ya pàdé ń kú ìmọ̀ àlìkẹ́rìbì ó lè wáyé torí pé yàn parọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ìdíkẹ́ ọlá wọ́wọ́ tó ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlẹ́ ìtọ́ba ti parọ́ tó irọ́ a máa mú ni yé àdéhùn wọ ìmọ̀lẹ̀ tàbí ìdágara kéèyàn má lágbára kan a máa mú ni yé àdéhùn ọ̀parọ́ fún yẹn kó ṣe yìí tó nígbà jẹ́ mo parọ́ tẹ́lẹ̀ náà kò ní lè o ẹ̀kọ́ ọ̀ka nítorí ti yẹn ọ̀padà rí bákan náà àwa tó fi lágbára àwa tó ní agbára lọ́lọ́ orí ọlọ́run ní yàtọ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ òun náà ni pé inú títí àwọn Yahudi òun náà ni ẹ̀kọ́ lára wọn níbi lọ́yẹ̀ rẹ̀ kí wọ́n máa sọ tí wọn ní máa gbólóhùn tí ọlọ́run bá ti ọlá rẹ̀ gbàdúrà lọ sọ fún wa yẹn. wọ̀lùkọ́lù àlọ́ náà ni ìmọ̀ wa parọ́mọ́lọ́ ìmọ̀ sọ nípa ọlọ́ọ̀ni téèyàn mọ̀ yàtọ̀ àbọ̀mọ́ nínú kọ́lù àlẹ́ yìí fi àkàdé ó ti kó sínú ìmọ̀ parọ́mọ́lọ́ nínú àwọn ìdájọ́ rẹ̀ kọfí záàtì yìí máa parọ́ mọ́lọ̀ nínú pápá ọlọ́run kọfí fàtì àti máa parọ́ mọ́lọ̀ nínú àwọn ìròyìn. mọ̀nfọ́lá àléhìí máa là yà àlà ẹni yóò tọ́ bá ti sọ nǹkan nípa ọlọ́run ní tí ó ń fi ọ̀nì máa ń kúrẹ̀ nípa ọlọ́run ọba bíánà òhàlàlà àwòhárọ̀mà tó kọ́lọ̀ ń tẹ̀lé ní ẹ̀sọ́ tàbí tẹ̀lé ní ìwọ̀ àwọ̀ àwòjàbà tàbí olólè ń tẹ̀lé ní ọ̀ràn àyàn wàkọ̀dìkọ́ọ̀lẹ̀ àlọ́mọ́ ní ìlà ẹ̀mí sọ̀rọ̀ ń kọ́lọ̀ láì nìkan ẹni yóò sọ bá fi kankan rinlẹ̀ fọlọ́ nínú àwọn orúkọ rẹ̀ àbáyọ̀ òrìn rẹ̀ tọ́lọ̀ wọn àtọ̀jíṣẹ́ rẹ̀ òfin rinlẹ̀ fúnra bí ọ̀sìn rinlẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ tó ti sọ̀rọ̀ nípa ọlọ́run ní tí ò ní mọ̀ ẹni yóò sọ bá tún kọ orúkọ kan fọlọ́ tàbọ̀ kọ ìròyìn kan fọlọ́ tí èsì fọlọ́ ọba ìlẹ́kẹ́ lọ́lọ́ sọ bẹ́ẹ̀ ìwé ẹni tó ti sọ̀rọ̀ nípa ọlọ́run pẹ̀lú kàdí ẹni yóò sọ bá tẹ́rí nǹkan kankan nínú àwọn ẹ̀rí áyà abẹ́rẹ́ sunna ó ti sọ ọ̀rọ̀ nípa ọlọ́run pẹ̀lú nǹkan tó ṣe pé kọ́ nínú àwọn àǹfààní tá a tó rí nu àyà òun náà ni tàhíìmù ìfìsá ìbìlọ yẹlẹ ìwọ ló kí èèyàn mọ pàṣẹ pàṣẹ wà láì nímọ̀ àdá lórí ilé yìí ẹjẹ wàhálà ni ọ̀dọ̀ wa ẹni tó bá ń pè ní mo o ẹgbọ ọ̀dọ̀ wa ẹni tí ń jẹ àlì mo fi ayẹtẹkẹlá ọpáyọlọ àìsàn ọjà yìí. وألا ya في الإفتاء فما جرى جرى فتوى لأن الأمر خطير يقر له فتوى يبين له tọ́jọ́ pé àwọn èèyàn lónìí nítorí wọn ni kí máa ṣe kí ni kó pè wọ́n ní alimọ́tì. òtẹ́lẹ̀ bí ọ̀bá tí ì fi gbólóhùn yẹn dá sórúkọ bí ẹni kò yẹ wọn. tí wọn láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ewu ni ìjọba pé sọ tẹrí ti ìpínlẹ̀ pé tí n bá tẹrí ti orí mi ọpa ọrùn ọwọ́ mi nítorí mo ò tiẹ̀ ní ibi ń parẹ́ mọ́lẹ̀ ẹgbẹ́ ìwé ẹlòmíì wọn pé wọn náà ló lè rò ó ní rárá aṣọ tuta fún ọ ìní ìlú sùn ẹni kọ ẹgbẹ́ fẹlòmíì àwọn àdé táwọn èèyàn wá ń jà sí wọn bá tún gbọ́ pé nìkan jẹ́ bẹ́ẹ̀ táwọn èèyàn tún wá níjà yọ gbádùn ẹ̀yin máa yà wọn mọ̀tún ṣé mú fi ọ̀pọ̀ lu sẹ́yìn ẹ̀yin máa ìwọ náà táwọn èèyàn pàdé lọ́nà pé ẹ dákun títí ẹ̀ bá ń pákó sọ́ba rẹ̀ jẹ́ ìwọ wá ní pé àbá rẹ̀ jẹ́ báwo bàbá rẹ̀ jẹ́ ìtúntì ni o tó ní wọ́n béèrè pátó náà ìwọ náà ṣe kí ni o ti dáhùn ìwọ náà ti wà ní ọ̀tá wọn ọtún pàdé lẹ́yìn ọtún béèrè béèrè mí lọ ọtẹ náà òun náà dáhùn mú sílùú náà náà ti wà náà táwọn èèyàn mọ̀tòòlù wọn á pọ̀ subhanallah wọn pọ̀ gidi tọ́ ṣùgbọ́n lóde tá a wà yìí tí wọ́n bá ní èèyàn jẹ́ mọ̀tì á béèrè lájínà tó lè ta àwọn kọmitì ọ̀ fatiwa dà di kọmitì ọ̀ fatiwa ń bọ̀ wá ní ọ́fíìsì tá a wà ọ́fíìsì ibi tí wọ́n ti ń pàṣẹ yìí fatuwa yẹn gàgà abẹ́ mu bóò ni fatuwa ti wọlé bóò ni ti jáde láti pé kò sí. dìgẹ̀rẹ̀ wo ni wọ́n fàwọn yẹn ti jọ dìgẹ̀rẹ̀ wo a nítorí túmọ̀ ni ìfúdà lọ́jà yẹn lọ́yẹ ká yẹ̀rẹ̀ wa dáhùn ìfúdà ìfúdà ti fa ti fatuwa ẹ wà lọ́wọ́ yẹn kí táwọn yẹn bá jókòó bẹ́ẹ̀ fi sí àwòsí ni wọ́n wà ní ilé ìjọ àwòsí lọ àbí ìwòsàn àwòsí lè jẹ́ sọ́nà ìwúlẹ̀ pé ní àwùjọ ilé ìjú bẹ́ẹ̀ lọ ó ń kálukú pẹ̀lú sísítẹ́mù níwájú ẹ̀ tó bá tẹ̀ dìbẹ́tì àwọn ọ̀rọ̀ tó le sísítẹ́mù ti bẹ níwájú wọn yẹn àgbáyé láìbírì lọ́wọ́ nínú rẹ̀ níbo ni kò sí ẹ ti rí tíra ni mo tíra wa tíra ìtajà kò sí tíra láàrin wa ni tíra ìtajà ara o àbí kéèyàn kàn òkè hàn o wọ́n kàn sọ pé èmi gẹ́gẹ́ bí bàbá àgbà sọ fún mi pé ẹ má tẹ̀lé ìmọ̀ sọba nípa ní ẹ̀dá kọ́ mi pé mi ni bàbá àgbà lókè pàápàá ṣe o ọ̀rọ̀ bá tán bàbá ti sọ̀rọ̀ bàbá ti fọ́ wọn lẹ́nu ẹnu náà wọ́n fi ń sọ̀rọ̀ ìdúgbò wọn ti fọ́ ìyẹn kọ́ la nídìí ọ̀rọ̀ ẹ̀ títí kó lọ́rọ̀ àwẹ̀ wa ojú ti là ìgbéra ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ojú kọ̀ra àmọ́rí títí ojú ti là. jukù ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ jukù ọ̀la ọkọ̀ yorùbá ọ̀wá àmọ́rí títí jukù náà ọ̀la ọkọ̀ jukù ọ̀wá jukù ó ti mọ̀nà. wọ́n gbé ha ojú ti là dukẹ́ nìkan kà máa kún fún ra nìkan. yẹn máa dààmú títí dòní àwọn èèyàn ò tí ì gbà wípé ẹni tí ń ṣe tàràwé ẹni tí ó fi sọ́lá tó lè ta yóò tún lẹ́yìn rẹ̀. ẹni ẹ ń dá ti gbà ní pé ikọ̀ ọmọ nǹkan títà làwé ní ikọ̀ ọmọ yìí ikọ̀ ẹ wá tún béèrè pé kí ni ipò wo ni ikọ̀ ọmọ wà ní sọ́lá. àbí làákà ìtumọ̀ ló sọ kiri ọ̀dọ̀. ní àtọmọ mi àti wọn àjọ tó kọ tó wọn fi hàn lórí fóònù lọ́yà tó wo sáìpósì tí wọ́n tún gbé kalẹ̀ táwọn afáàtúntò tí wọ́n tún gbé kalẹ̀ sínú mọ́sálásí ìgbé ẹni tó bá wọ mọ́sálásí kọ́mọ wulẹ̀ tó gbogbo wọn tẹ̀sẹ̀ fẹ́ máa dá ìṣá rẹ̀ ní kó tó sẹ́yìn àwọn tó ti sàrọ̀ wí. fatawa alájìlá dáhìí mà tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fatawa ṣẹ́kọ̀ọ́ ibùdó báyìí ọ̀bẹ̀bẹ̀ náà wà fà kí wàhálà ti wà. ilé ìlú rilẹ̀ jù tó ń dá láàfíà jù ní ọ̀rọ̀ méjì táwọn olùmọ̀ sọ. nílùú sẹ́yìn wa náà wọ́n kó tíra fáwọn yẹn pé ní ìní ẹ̀ wò wọ́n láwọn rí tíra ṣùgbọ́n wọn ọ̀gá. lọ́jà yìí náà ti pé wọ́n ní wọ́n pè mí. wọ́n gbé sẹ́mínà kan wá láti ọ̀dọ̀ dr ọláìwọlá nìbàdàn ọmọ bàbá mádùlá wọ́n gbé wọ́n gbé wá wọ́n ṣe ní ọjà bẹ́ẹ̀ wọ́n sì kó àwọn ọmọ bó ṣe rí bó ṣe rí nìyẹn ní tíra ìtẹsẹ wọ́n ní wọ́n pé àwọn yẹn ti sakú àwọn ọgbà bàbá làwọn ọgbà wọ́n sì gbé tíra kan bàbá àgbà pọ ní àárí ṣùgbọ́n làwọn ọgbà subhanallah ìjà máa ń tàn sí ìjọ wo làwọn yẹn tó fẹ́ mọ̀ fi làákàyè wà sí rí dàní àwọn tó ń wá lọ́wọ́ ni àá ọ̀rọ̀ bàbá àgbà ilé o ṣé ìmọ̀ ni wọ́n ti fi ń jẹ bàbá àgbà yìí àbí ẹni tí wọ́n bá rí ìdẹ́ wo wọn lọ ń jẹ́ ńbàdàn nípa bàbá àgbà ìjà máa ń tà ń ṣe o ìjà máa ń tà ń ṣe ìdí bá kà máa wó bọ̀bọ̀ àmọ́ wó bọ̀bọ̀ tẹ̀lé àwọn ẹlẹ́yìn lásán rárá sáyé fún yẹn mọ́ ayé kó kálukú lọ kẹ́kọ̀ọ́ ayé rẹ lọ wà bàbá ti sí láyé rẹ wọn sáré ni ẹnìkan kan máa fi díè sáré ní ọmọ fi ní ọmọ pèjẹ sí fún ẹ tètè ṣẹṣin àràdà dàgbẹ gbà sẹ́yìn pé kínní kan sẹ́yìn máa tó lágbájá ni ní ọmọlú rẹ lọ́rùn jẹ́ kí n mọlú ẹ sí ní ìmọlú rẹ ní kò pé wàá mọ tó orí ètò òun mọ yẹn ọlọ́mọdé mọlú ẹ tíyàn lọ kọ́ nǹkan tí ó fi máa jẹ sínú ní pẹ̀lú fojúlẹ̀ báyìí tíyàn mọ̀ pé àtẹ̀yìn ah, mọ̀rú ẹ̀ tó èmi ò tiẹ̀ ibẹ̀ lóhùn kí n mọ̀rú ẹ̀ dípò pé yóò tó wọn kí n wá tó wọn jù lọ. jáma dé ọyà ká gbé nígbésẹ̀ ìbọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ ẹ̀sìn ṣeré o ìsàwádà ìsàwẹ́wà tá a ti kó o láyé ẹ̀dẹ́ lọ tún ṣe òsì mọ́ tọ́ba dá ti àwọn ẹ̀jọ̀ wà kó ṣùgbọ́n èyí tí wọ́n padà sọ ni pé ah ọlọ́run ti dájọ́ la iná lọ́wọ́ kọ̀dé hákàmà bẹ́ẹ̀ nílẹ̀ ìbá ìṣòro ma nígbà táwọn tó àfa tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ pẹ̀lú àwọn tó ń jábẹ́ nu gan àti ń gbéya ìkíló dídẹ̀ sí báyìí ìkíló dídẹ̀ nígbà yà ń pè ó ti tó ọlọ́run gbogbo kálukú àkàmà bẹ́ẹ̀ múná iná lọ́wọ́ kọ̀dé hákàmà bẹ́ẹ̀ nílẹ̀ ìbá ọlọ́run ti dájọ́ láàrin àwọn ẹ̀dá kálukú sí ni olórí ibú àgbà kọ́ ṣẹ̀tọ́n ọ̀kọ́ lẹ̀ ṣẹ̀tọ́n lọ́mọ àkóso yẹn lè amọ̀ ṣètọ́nù gẹ́gẹ́ fún rẹ̀ tọ́jú olórí burúkú àgbà yóò máa sọ báyìí lámà fúdi al-amru nígbà tó lọ́n dájọ́ tán inna inna Allaha wa'adakum wa'ada al-haqq ọlọ́run ti bá yín sàdéhùn òdodo wa wa'adtukum èmi náà ti bá yín sàdéhùn fa akhlaftukum. mo mú yín yapa àbí mo yapa àdéhùn yìí tí mo bá yín ṣe. ما أنتم بمصرخي وما أنا ما أنا بمصرخكم وما أنتم بمصرخي sẹ́ni ilé gba ẹ̀mú ilé la yín kò sẹ́ni gàgà tí wọ́n lára wọn lónìí kí ẹ dá kókè mọ̀ sí náà kí ni wàhálà yín sẹ́ wá ń sẹ́ wá ń kó bá mi sẹ́ wá ń bọ̀ àbá mi ilá ń dà ó tó kù ní mo pè é lásán fásitì jẹ́ tó wọlé ẹ̀yin lẹ́jẹ́ pé èmi tí mo wọ́ yín tó láti rí fàlàtẹ̀ mo lò mú ni ẹ má bù mí wọ̀ ló mú àwọn kúta kù ṣètò náà sọ bẹ́ẹ̀ fún ọba ẹ̀ búra yín ẹ̀rí kótóbà ṣètọ́nù yẹn nínú náà yóò ṣe kótóbà fún ẹ̀mọ́ ní tiẹ̀ náà nígbà tí àwọn ẹni náà bá wá gbogbo ọ̀nà tó fi jáde nínú náà tí ò sọ́nà wọ́n ti lọ bá Malik ìyá Malik lìyẹ́ kótó yàrá iná rọ̀bù bá a sọ fẹ́rẹ̀ dàrẹ́ pé ó tiẹ̀ pa wá kótó débẹ̀ kọ yóò ká fífò ànyà yọ ma nínú làákà sọ pé kó fúyẹ́ ọjọ́ kan fún wa nínú yàgbé kíyàwó máa nípa gbogbo gbà kó máa fúyẹ́ láwọn ọjọ́ kan bóyá kó fún wa ọjọ́ kan tá a fi kò ní ṣe é ṣe ọdọ àkọfẹlẹ dàrẹ ni yẹkùtì alẹ náà ọkọ ọpa wa wọn ni málìkì ọdàkẹ lọ àwọn akẹ́kọ̀ọ́ dárọ pé bí odidi ogójì ọdún kọlá ìdàkùn màkìfò yọba sọfọ fẹlẹ dàn ilé ma bẹnbẹ náà bani tó ṣẹlẹ̀ ní pé ẹjẹ àti sùúrù lórí àná yìí àwọn tí wọn rálì jẹun náà lónìí sùúrù ni wọn ti láyé fún fìlì ẹjẹ àti sùúrù wọn bá ti sùúrù títí sùúrù fún ẹjẹ fún wọn wọn kọ́ ẹ̀ sọ̀wá ọ̀dà rẹ̀ wò ní èdè ló ti lé wa lórí ajẹ́fẹ́ ẹ̀yà akara akájú amsọ̀bá mọ̀ abájẹ́ ti sùúrù má lànà ní màkè kò sọ́nà àbọ̀yọ̀ fún wa nígbà bá ti wọlé ní wọn ni ẹja wa lọ bọ lórí burúkú àgàgà tó kó wa ti yọyọ yìí ìṣẹtọ náà wà bọ tàbí ó ṣe kótó bá fún ọbẹ yẹn nínú náà. sábà pé ńgbà tó ga ti ṣe wá sí i kọ́má lẹ́yìn ọ̀tẹ́lẹ̀ wa ti lóko kò sọ̀rọ̀ ma alùpùpù gbẹ́nu ẹ̀dá kẹfẹ́ mu ọmọ sèré rẹ̀ wọ́ nínú náà. kásì má gbàgbé àyà àwọn àyà títí bẹnu suratul ahzab yawma tuqallabu wujuhuhum fi an-nar yaquluna ya laytana ata'na allaha wa ata'na rasul ẹjọ́ tó dojú àwọn èèyàn kọ́ náà báyìí wọ́n pe ha ó ṣe fún wa o ata'na allaha káti tẹ̀ lọ́lọ́ láyé wọ́n àtàánà rọ̀ṣọ́ láti tẹ̀lé òṣìṣẹ́ ọlọ́wọ́ rọ̀bánà iná àbáyá sàdátàná wọ̀kúbàrọ̀ àná fún àgbọ̀lónà sàbílà ọlọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ sáádà wa àwọn aṣáájú wa àtàwọn àgbàlagbà nù wa wọn láti wà látẹ̀lé o àwọn ọmọ wa nù báyìí. rọ̀bánà ẹlẹ́dàá wa á pè ní ìyànfẹ́ ìnìyàn làdá báwa fún wọn ní pèlè méjì nù yà wàlẹ́ àyìnbó lánàá ìtẹ̀lẹ́ ọ gbé wọn jìnnà sí kẹwọ́ lọ ní ìgbé jìnnà tó lágbára. sẹ́mi pé wọ́n tún máa tún nínú àyà mi yẹn pé wọ́n tún máa fi wọ́ lọ́hùn àbínà làtà yìí ni àtọ̀ lánàá. ọlọ́run fi hàn wá àwọn méjì tí wọ́n ti sọ wá nù láyé. nàjà aláwọ̀ máa tà tà àkọ́dá mi nà nàjà aláwọ̀ máa tà tà àkọ́dá mi nà káfí wọ́n ti abẹ́ ìgbésẹ̀ wa ilé ẹ̀kọ́ nàmínà làṣọ ìsàbáwá alladhina tubi'u min alladhina ittaba'u ní suratul Baqara nígbà táwọn táwọn èèyàn tẹ̀lé ọjà wọ́ lọ́wọ́ àwọn wọ́n jà wọ́ wọ́n ti dẹ̀yìn lọ́dọ̀ lára àwọn tó tẹ̀lé wọn. tó yẹ pé wọ́rọ̀ àwọn olè àdàbà wọ́n ti rí ìyá anábà ìgbéyà lé léyìí wọ́n ta kọ́ tó àyè gbogbo ọ̀nà gbogbo ọ̀nà téèyàn fi máa rárá sí ló kó parí ti gé lò. bọ̀kọ́ alladhina ittaba'u àwọn tí wọ́n àwọn èèyàn tọ́ba rọrùn fún aká padà fáyé bí ọtún sẹ́sẹ́ ni fanatabarọ aminkum kama tabarọ minna àbá sẹ́kínni o àbá jáwọ́ jáde lára wọn gẹ́gẹ́ bí wọ́n ti jáwọ́ lára wọn lónìí. kadhalika yurihimullahu a'malahum hasaratin alayhim. báyìí lọ́nà wọn fi tẹ́ wọn àwọn ní òkú àbámọ̀lé wọn lórí wa ma hum bi kharijina minan nar fún onílé jáde kó lù náà. ìtẹ̀lé afọ́jú òrálẹ̀ inú ẹ̀sìn àgbàlagbà alágbájá ọyẹ kó sòdodo ò sí mbẹ ṣebí lágbájá bá dé ìfọyẹ kó sòdodo rárá o rárá o àìgbé èèyàn wọn sùn òdodo òpè torí pé lágbájá lọ sọ̀rọ̀ ló fi jòlò á kà máa mọ àyàn pẹ̀lú kójú lòdòdò ṣùgbọ́n àwọn afọfọ afẹ mọ òdodo pẹ̀lú èèyàn rárá o pé ọ̀rọ̀ tí wọn sọ ìta lọ sọ lágbájá ni òdodo rárá ẹsẹ pàṣínàlítì là lò ẹjẹ àmọ́ tá à ń ṣe bí ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá kódà kó ṣe àánú dáadáa fún ìmọ̀tẹ́kọ̀ kan wa kọ́ńdà wa kò níbi gbogbo àwọn aburú tí ń bẹ nínú ìgbà wa gbogbo àwọn amọ́nidìkà tẹ́ǹpé láàfà láwùjọ lọ́dọ̀kùn bá ní yí wọn padà lọ́dọ̀kùn bá ní yí wọn padà gbogbo tí jẹ́ máa burú lọ́dọ̀kùn bá kó lọ́wọ́ wọn tí káwọn náà lè faradà wọ́n lè máa sọ òdodo fáwọn èèyàn lọ́dọ̀kùn abẹ́ ọ̀ wọ́n jẹ́ وعلى آله وصحبه ìbéèrè one two down three down aleykum salaam wa yọ salama mélòó àṣà ẹbí yóò fi papọ̀ náà ní ọ̀sán lámà méjì náà. èyí tó dáa jù èyí tó dáa jù ní kéyìí ti papọ̀ ní mẹ́ta tó dáa jù nìyẹn lọ́pọ̀lọpọ̀ tá a bá ń gbọ́ tá a sì ń katira a máa rí pé èyí ó gbẹ yọkan wá lọ́pọ̀lọpọ̀ ó sì tún la ẹyọkan yẹn dáadáa púpọ̀ òun náà lẹ́yìn tí bá ń bá sọ látúbọ̀ tí ń bá bọ̀ lóru tọ́wọ́ ń pé ṣubú ìfẹ́ ti kí ni o ọbẹ̀ wọlé ó tètè fẹ́ ọ̀kàlà ọmọdé wíjì gbogbo tó ti ṣe ní ọ̀là tó ṣùgbọ́n ká lọ mọ̀ ike wíjì rẹ̀ yọ̀ọ̀ká ń bẹ wíjì rẹ̀ mẹ́ta ń bẹ wíjì rẹ̀ márùn wá wíjì rẹ̀ méjì wá méje márùn mẹ́ta téèyàn bá fẹ́ ṣe kò ní jókòó bí kankan àti ti parí nìkan àwọn àhàdìsì ń bẹ lórí rẹ̀ àdìsì àfọwọ́ àtẹlẹ ọmọ àgbà ń bẹ lórí rẹ̀ torí mẹ́ta ẹ̀ ọba àdìsì àwọn àyíṣà bẹ lórí yẹn tẹ́lẹ̀ àdìsì kan ti bẹ tó ń sọ pé wọ́n kọ́ kéèyàn ṣe wítìrì ní mẹ́ta olóṣè ti ka lè rí yẹn táwọn àti pé afẹ́ ti sàtàkù mẹ́ta tí wọ́n kọ̀ níbẹ̀ yẹn ni pé ká wá sí ní ti mọ́gírì pé á kìrákà méjì èèyàn ní sálámà yóò àdìdì yóò tún wá kìrákà ẹlẹ́ẹ̀ka ẹ̀ka sí i ìwà sálámù tí wọ́n ti táyà méjì òun ni sẹ̀rí àtẹ̀tí ni òun ló kọ̀ torí pé magrebu jẹ́ wítìrì sọ̀látò ọ̀sán magrebu ọjẹ́ wítìrì fún sọ̀látò ọ̀sán ṣùgbọ́n èyí tá a ti papọ̀ sẹ́ pé ìgbẹ̀yìn láti jókòó lórí mẹ́ta ìgbẹ̀yìn láti jókòó níbi márùn-ún láti jókòó níbi méje oníbàmù sí ìlànà ìgbésùn náà ní wa Muhammad sallallahu alaihi wa Number two. Waaleykum salaam. a ah, ní ìdí ẹni kankan ọmọ ń tẹ̀lé àwọn èèyàn tá a fà lẹ́nu tí tẹ̀lé. ọtẹ fáàbí àtúntò yẹn ìyẹn wọ́n máa ń sọ yẹn dáadáa ọ̀pẹ tẹ̀lé ti pátẹ́lẹ̀. ayò. tọ sẹni ní iṣẹ́ tí ń bá bọ̀ wá tẹ́lẹ̀ wọ́n ní àfáà ọwọ́ àtẹ̀pá ṣẹ̀ ń pé tiẹ̀ jọra wọn àlùfáà ni tó dé àlùfáà òní láti òní lọ òní ṣe asàlámù àlékún ìmọ̀ ẹ pẹ̀lẹ́ bọ̀dá alágbájá kápẹ́ bọ̀dá ti fún ọ ládùúgbò òdìbò àwọn àtúntò bàdá alágbájá ẹ pẹ̀lẹ́ bó ṣe rí nìyẹn o sálámà kò tó gbọdọ̀ gba ẹnu ẹsìn mọ́ o sì gbọdọ̀ sálámà tí ọkọ̀ dáhùn wá àlẹ́ wá àlẹ́ tì báwo bí báwo ni bá ti wí fẹ́ni tọ́ tẹ́fà abẹ́ ẹ̀ tẹ́fà jù onífàlámọ́ ẹ̀ máa ọ̀dà gbogbo ayé ti máa kópa ni. bẹ́ẹ̀ ni mo sọ ibi tí mo ti gbọ́ àárín ọjà mo ti gbọ́ pẹ́ ti tẹ́fà ẹ wá sí ha òsì mùsùlùmí kan tí ó sálámà sí mọ́kànlá ẹni máa fẹ́ lọ wẹ̀ ẹ tú bá fẹ́ padà sí islam jẹjẹ ẹ má padà ẹ gbogbo yẹn. asalaamu aleykum ni wàhálì wàhálì ọba sì ni wọ́n ṣeré nìyẹn kò sì gbọdọ̀ bọ́ síwájú kankan pé wà mọ́sálásí lọ́ba tó fẹ́ wọ mọ́sálásí kí ló dé ibi èsè gbalẹ̀ kí ló dé. Ah. wọ́n ní pé ilé malẹ̀ níbí báyìí ilé malẹ̀ kọ́ tó bá ilé ìsìlẹ̀ àwọ̀ ilé ìsìlẹ̀ àwọ̀ ilé ìsìlẹ̀ àwọ̀ torí kọ́ ní fàlà wọn ẹ̀ máa wà láyìn ẹni lè jáde mọ́sálásí lọ́kàn ọlọ́run níjọ́ wọn ní mọ́sálásí wa kọ́ mọ́ gba ẹ̀jẹ̀ yọ tẹ yọ fà tẹ̀tẹ̀ rẹ̀ bá ń lọlé alásẹ̀ ọ̀nà àti ìdájọ́ gbà tẹ̀fà ọwọ́ wọn ti dùn kọ́ fẹ́ẹ́ sìkì àwọn èèyàn pọ̀ mi wọ́n lọ sí ojú odò wọn lè jẹun pọ̀ mbẹ́ òrùkóyè ṣùgbọ́n mi ìwé ìjàpọ̀ abàjá òṣèré nìyí ẹlọ Ọlọ́run kan bẹ ó ṣẹ̀ṣẹ̀ ní ọsọ gbóni bá mi ní dáadáa ní ògbóni lókè yìí àbí kí ni wọn ti lókè àwọn tí lọọ bẹ tí gbogbo ní náà ẹgbẹ́ ọ̀tún yìí mo ti rí láti jọ ẹ báyìí láì sàlámà lẹkọọ pẹ̀lẹ́ báwo ni gbogbo lẹkọ ní èdè pé lórúkọ ìsìlámù mọ orúkọ mi tó gbajúmọ̀ máa lára mo fi ń pè é ṣé mo rí ọ fúnra rà ni kí lọ́ba níbẹ̀ ó pín sí i àwọn tó ń pín sí yẹn lọ́ba níbẹ̀ lọ́sàtẹ̀kù tó fi wọ ẹgbẹ́ ológun ìmọ̀ àtún á máa kì ní kíkẹ́ ẹ̀sìn ó ti bọ́ kódà bí òní bèbí ní kọ̀ọ̀kan pè lágbájá báwo ni mo ní sálámà bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn ìyẹn ṣe olùmọ̀ onífàní ṣe báyìí onífàgìdì hánà. oni naam tí ọba ti lè rí balẹ̀ kò sí nǹkan kan tá a lè lọ́gbìn ìgbà tó bá ronúkú àdá tó tọ́ ní ronúkú àdá tó má gángagánga sọ́dọ̀ ọlọ́run ọba ìrèké ọ̀la tó tọ́ wá ti béèrè sọ́yẹ́ pé nítorí wọ́n ní ò lè dé parẹ́ àtà ní pé ọ̀pá rẹ̀ ṣé ní ìrànkan wípé tí Islam rẹ̀ bá dáa títà ọba rẹ̀ bá dáa súnmọ́ ọlọ́run ọba ìdíkẹ́ ọlá lè forí jì nígbà tó jẹ́ pé àyìnbá ló lóun fi ṣe sọ lẹ́yìn ìgbà yìí ló ti gba Islam lápẹ̀rẹ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ ọmọ mùsùlùmí tí wọ́n bí ni ṣùgbọ́n jáde jáde ní bá káàkiri tẹ́lẹ̀ nígbà tó yá lóun náà náà gbàrà lọ́nà gbòòrò lórí pé kò sí ọ̀nà àti kó wọn padà sínú ẹ̀sìn tí bàbá bá tó bí òun kó wọn ṣe ní ẹ gbọ́ kápẹ́ gbẹrẹ bá ní sáà ní báyìí á kún ojú rẹ̀ yẹn ojú tó dùn wá sá báyìí á wò sí nǹkan bẹ́ẹ̀ nǹkan tójọ́ sí wò tí bá ń bẹ́ẹ̀ á kàn mí ẹ gbọ́ mi èèyàn gbọ́n lọ tọ́ba gbé nǹkan mi bóyá dòdò gbé mi wọ́n sọ pírẹ́sàn sára rẹ̀ ọ̀yá ni bẹ́ẹ̀ yìí mo rò bóyá ó ti tó gbà ó àìsàn ti gbẹ lára ẹ̀ tipẹ́tipẹ́ tó náà mọ̀ ẹrù kẹrù ló ti ẹrù kẹrù ó gbé gbà kan ní ó gbà dùn ní ó gbé kíní kan ní yòókù dì kan ní ẹ̀ làkùn ẹ̀ gbé kíní jáde ẹ̀ sì bá arákùn ẹ̀ padà orí àtọ́jú tí wọ́n fi twenty ẹ̀ kalẹ̀ tí wọ́n fi rìbọ̀ rẹ̀ ìyá kéèyàn mọ gbégbékú gbégbéru sọlásẹ gbé nira lónìí àbí ẹrù pé ọ̀rọ̀ ọrùkọ kàfàbẹ là yẹn ẹ wọn ni wọn ti fún lábẹ́rẹ́ tẹ ọ so lérò pé tí wọn bá ti sani ó dìde gbóngbóló kí ti bẹ́ẹ̀ o òun náà mọ̀ yóò rí màmá jì hmm, màmá jì nǹkan ìyanu ní haúsá pè bẹ́ẹ̀ yóò rí màmá jì tó di kò sì jẹ́ nù ọlọ́ọ̀tà là á lọ. nàmbà tẹ́lẹ̀ wàlẹ̀ kò sọ. Thank you. tọ́lá sí èyí tọ́jẹ́ sọ́nà fẹ́ni tọ́jẹ́ mùsáàfì nígbà tó bá jẹ́ pé ńgbà tó fẹ́ kírun rẹ̀ lórí àkúrì àti ìṣá ta ni méjì méjì ni ọmọ yìí tọ́bẹ̀ ìdílé jẹ́pọ̀ bẹ́ẹ̀ ìdílé tó lẹ́yìn máa ọba wọn ti gbé èlò orí táwọn tàbí wà lórí ẹ̀yìn táwọn àtẹlẹ́ wọn bá wọn sọ bẹ́ẹ̀ gbé táwọn bá ti gbẹ̀rẹ̀ àjọ lọ sí màdìgà tá a bá ti sọ láti fúnra wa ọ̀sọ́rùn náà àjùmọ̀ ṣùgbọ́n tá a bá ti tò lẹ́yìn máàmù àtìmáàmù náà á pè sọ́lá tó kò ṣe rí ni Allah ta'ala alam. orí bẹ́ẹ̀ o káàzó ní pèsè nítorí bẹ́ẹ̀. Thank you kéde yàtọ̀ ọ̀nà ẹ̀sìn. bàbá tọ́ba jẹ́ pé ìdíjọ́ ń bẹ papọ̀ tí màá ń bẹ tiwa wájú kò ní ìdìkọ̀ dáhùn tí màá àní ó kí pẹ̀lú wọn ṣùgbọ́n pípé ní òsè kíni o ní ọjẹ́ àǹfààní mi tó lè ní ni pé kápẹ́ mọ́sálásí yẹn lápẹ̀rẹ̀ wọ́n máa ń fi àsìkò sọ látúrà rẹ̀ ìwọ́n ti láǹfààní tẹ́lẹ̀ òtí wọ masjid òtí ṣe sọ látúrẹ̀ ní kọ́sùrù òtí bá tiẹ̀ nǹkan kan títí báyìí ní kò sí ìjọba pẹ̀lú rẹ̀ tó ah, wọ́n bá ti wà lé ọlójú àlejò wọ́n wá tí ò síwájú àtẹ̀pẹ̀tẹ̀ ọlọ́run fún ọ ní àǹfààní rẹ̀ ní ní pípé kò náà nìyẹn kò sí báyìí kò sí àǹkà tí wọ́n bá ti mọ̀ ọ́ kò ní ìdíkọ́ ọmọ tó fẹ́ lákùn arìnrìnàjò ní mí ẹ̀jẹ̀ ń ṣe sọ látò fún yín má tọrọ má tọrọ tó wọ́n gbé wọn wọn náà sọ látò rẹ̀ tí ó pè ní wọ́n lọ́kùnrin àlàkà àlè sábà méjì lè sọ̀rọ̀ láti fi àwọn ọ̀rọ̀ láti máa lọ sí àwọn lọ́mọ sí ìlàsílẹ̀ ara tó fi dúdú rẹ̀ rárá. ní ìgbọ́ yìí ó ti. Naam. Wọ́n ti bí fún ilà àbí. Ìmáàmù Ṣáfìn gbà yẹn wọlé. Tàlà ló wọlé. Ìmáàmù Ṣáfìn ṣùgbọ́n táwọn sọ̀hábà ìlú àlọ́ ìsọ̀lá àlẹ́ tí wọ́n sọ nínú sọ̀láàtọ̀ ànẹ́bí sọ̀lá Abubakar Umar Usman àti Ali òní pé kánú láyé jẹ́ àwọn nàbí bisimilá ìwà máa fi wọ́n gbọ́ wípé tí wọ́n máa ń ṣe tó fi máa ń bẹ̀rẹ̀ tẹ̀rọ àwọn òní alihamudulilayi rabbil alamin wọ́n ní wọ́n ṣe bisimilá wọ́n wọn ti jẹjẹ so wọn kàn gbọ́ alihamudulilayi sókè àmọ́ ìmáàmù sáfẹ wọn ni pé gbẹlúgbẹlú káwí sókè àmọ́ ìlànà ni kìí ṣẹ̀rí mo rò pé yàrá ìlànà ni kìí ṣe ẹ̀rí ìlànà tó ti jẹ ike ti pàǹdàbí lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam ti a so ní ti àwọn ọgbà tuntun pẹ̀lú ẹni pé àwọn tí wọn lóore yìí bí wọn ṣe máa ń ṣe pé jẹjẹ ni wọn á ṣe gbèsè sókè bẹ́ẹ̀ náà làwọn náà ṣe kí ni òkú ẹ̀ láti ṣe lọ́ọ̀tà rẹ̀ tí wọ́n á ti sọ̀lá tó lẹ́yìn wọn tó wá tó mọ̀ pé sọ̀lá tó yẹ bàjẹ́ sọ̀lá tó yẹ bàjẹ́ o. kò sí yẹn bẹ́ẹ̀ wọ́n fẹ́ pè sọ̀lá tó wọ́n ní sáà tí wọ́n sọ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim tó fẹ́ kí àyà kúránì lẹ́yìn náà lọ́ba tó ní wọ́n máa ní asanu kawla mimma da'a ila Allah wa 'amila salihan wa qala innani mina al-muslimin léèlé léèlé bó àwa ni ẹ̀fọ́ kan ní léèyàn tẹ́lẹ̀ bá fi ọ̀kọ́ lájọ́ ní mùsùlùmí lóó kí wọ́n lóó ó yẹ ló gbèjálẹ̀ yóò dúró lóó ìlò ìlò lóó ìdílé ìdílé. tọ́ wọ́n bẹ̀ ẹ̀yin ọ̀ ẹ̀yin ìgbọ́. àtàlà ẹ̀rọ tù ewu ìdá lómi. wàlẹ́ àwọn ọ̀dọ́ náà ń wàlẹ́ àwọn ọ̀dọ́ ń ṣé ṣé wà tó sọ pé àwọn bàbá ni tó ti gbàgbé lọ́dọ̀ yìí àwọn agbára tó ti gbàgbé yìí ọláyìnbẹ ọdọ lóyún àwọn ìbá ti pariwo ẹfọ dídí yéé ni ó ti wì yéé dídé gbogbo yẹn kò síbẹ̀ kódà tó wá parí ẹ wá sálálá wàlá sẹyìnà muhammadu sálálí wàsàbí wàsàlá ọmọ kárí àlùmọ ọ̀rọ̀ àti wá pé a máa fẹ́ bàbá rí ní bàbá kìíní kan ẹ má sàkíra o ìyá alátàlá tó bàbá aláṣẹ máa yóò bàbá kúrú tóbi abọ́ níjà lálẹ́ ni ara ọ̀ràn gbogbo yẹn síbá yẹn ti ayé ti sè àzà torí pé kẹ́límà àzà mi sọlá tó pípé yẹn ó ti ní ó ti ní kẹ́límà tó wà nù rẹ̀ gbólóhùn tó wà nù rẹ̀ ó níye kẹ́límà tó wà gbọ́dọ̀ tó fi sè àzà fún torí ojú ayé ànábì wọn ṣe kò sí sè àzà fún sọlọ́lá àyọ̀fẹ́ kò sí bísí mi láì bẹ̀rẹ̀ tó ní ti wá fẹ́ẹ́ rí jẹ́ tó fi kú kò sí táǹkì àyàkà síwájú òde ibi tó ti pè sọlá tó Allahu akbar Allahu akbar àti bẹ̀rẹ̀ sọlá tó yẹn pípé mọ̀pọ̀ ọmọ jẹnu kan ọmọ jẹnu kan kò sí jẹnu síwájú rẹ̀ tòótọ́ kíbírà tó bẹ̀rẹ̀ nìyẹn pinnu pa nsọ fún wa náà àwọn àtàjọ dọ̀ ẹ̀jẹ̀ àmà ìyàtọ̀ láàrin sọlá tó ní tẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ àti onítẹ̀lẹ́jẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ la máa yàtọ̀ ó sì yẹ ká máa máa yàtọ̀ lọ́la tó pípé irun pípé kan bẹ́ẹ̀ tá à ń pè ní onítẹ̀lẹ́jẹ́ rẹ̀ tá a bá yẹ ti ṣe tẹ̀lẹ́jẹ́ rẹ̀ a tún gbọ́dọ̀ ṣe tẹ̀lẹ́jẹ́ rẹ̀ ọ̀fẹ́ dàrú àdó ẹ̀kọ́ dàrú èyí tá à pè tẹ̀lẹ́jẹ́ látara arúgbà oníkàtí aláwọ̀ akpọ̀ mẹ́rin tọ́sọ̀ pé Allahu akbar Allahu akbar. Allahu akbar Allahu akbar ìjọ tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ashhadu an la ilaha illallah sókè bẹ́ẹ̀ náà ó wù sókè lọ tọ́ba yìí pé tẹ̀rìjì ìlọ́fẹ́ ṣe Allahu akbar méjì ló sì ọwọ́ àti ashhadu an la ilaha illallah ashhadu anna Muhammadar rasulullah ó ṣe méjì méjì jẹ́jẹ́ kèsì ní ìdó wọn máa gbọ́ fún mi o lápẹ̀rẹ̀ Allahu akbar Allahu akbar. أشهد أن لا إله إلا الله ó ti wí ó tún wá ti tẹ̀rẹ̀ díẹ̀ ó tún sẹ́rí padà síbẹ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ já ó ti sẹ́rí padà síbẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ yóò sì ṣe tẹ̀rẹ̀ díẹ̀ ó ti sàlá àfárí mẹ́rin tó tún wá torí pé ẹgbàwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni níta bá ìpínlẹ̀ jẹ́ papọ̀ á ti máa lérò pé bóyá rúure náà tún wá ní rúure ò wá ó ní ìdẹ̀kọ́ ká ṣe kí ni o ká farabalẹ̀ pẹ̀lú rẹ̀ kọ́lọ́mọ̀ bá kó dákun kọ́ kọ́ àti ẹnìkan kan ní màá ti òye sí nínú ẹ̀sìn rẹ̀ subhanaka Allahumma wa bihamdik ṣẹlẹ̀ lọ́yọ̀ lọ́wọ́